you know, online trading, all these businesses, we're going to be showing you how they work at this training. And like I said earlier, we're going to be giving you the softwares that you can also use to automate this trading. When you are trading them fully automated, semi automated, uh, you know, all the softwares, we're going to be giving you this training. And I can tell you, it's a training Nigerians cannot afford to miss. Especially in this new year, they were just starting. It allows you to position yourself very early to succeed in the year 2024. Okay, Michael, this is sounding very rich. Yeah. Uh, this a lot of people will think it's very expensive to, to get a training like this. How much does it cost really to attend the Rally 2024 Profits Positioning Training, and who can attend? Okay, uh, let me start from the top for, for who can attend. All right, and the truth is that anyone who's interested in actually positioning themselves for success in this year 2024 should be at this training. And you don't have to be a computer guru. As long as you have a phone and you can use your phone, be at this training. And guess what? Rally Academy is bringing this training absolutely free of charge to Nigerians. Wow, free. Free of charge. They pay nothing to attend. Just register to be at this event. I can tell you, you can never leave medicine. Interesting. What else would participants benefit at this training, Michael? Apart from this three-hour training you're coming for, we're also going to be putting you on an educational DVD on all those businesses I just highlighted that you can keep learning at home after the training. But guess what? That DVD is only for the first few people to register. So begin to register now to take advantage of this. Secondly, is that this is year 2024. Red Academy is going to be giving out our 124% bonus. This 124% bonus is cost at least 124,000 naira credit to people's trading account for them to boost their trading capital in the business of e-trading. Be at this training, pick up your DVD, pick up your bonus, and I can tell you we can make this year 2024 very great. Can you give us the dates, venue, and time of the training and how participants can register to attend? The training we hold for two days right here in the city of Ibadan. And the dates this training will hold is this week, Thursday 18th and Friday, the 19th of January 2024. Let me say that again. This week, Thursday 18th and Friday, the 19th of January 2024. On these two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So three hours of life changing time. And the venue of the event of those two days will be at Jogo Center. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Very popular place. You cannot miss it. It's very important that you register to be at this event. And to register is simple. Send an SMS to your phone number, then your seat will be reserved to be at this event. So take your phone right now. Let me show you how to register. If you want to register to attend on the first day, which is Thursday, the 18th of January 2024, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 0000. Let me tell that phone number again 091 6466 0000. Let me tell that phone number again 091 6466 0000. and want to register to attend on the second day, which is Friday, the 19th of January 2024. Send an SMS to the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number 091 Let me take that phone number again 091 Let me take that phone number again 091 Thank you. Okay. Thank you very much, Michael Akinwale. It's been great having you in the studio today. Thank you so much. Until next time on Profit Power, brought to you by Raleigh Academy. It's bye for now. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn làwà. <laughs> ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o. jíjọ̀gbọ̀n Ajaabale lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Ó oh, yẹ lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ kò ṣe bómi la kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì Ajaabale ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ Ajaabale lórí Fresh FM. Fresh FM Ajaabale lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. àdúpẹ́ ẹ̀yin ará léèrò ọ̀nà ẹ̀yin olólùfẹ́ àti olólùgbọ́ Fresh FM a kì í sínú ọ̀sẹ̀ tuntun o a kì í sínú ọjọ́ tuntun Fresh one oh five point nine FM olú iléeṣẹ́ fún gbogbo ìkànnì Fresh FM Nàìjíríà bẹ́ẹ̀ ni à ń kí yín o wípé ẹ káàbọ̀ sí inú afẹ́fẹ́ àjá àbálẹ̀ afẹ́fẹ́ eré ni o lọ́sẹ̀ yìí àjàbalẹ̀ yọ wọra yọ sì bọ́ síbi tọ́ da o àmì o bàbá wa rí èyí kéyìí ìròyìn àjàbalẹ̀ tí ọ̀fẹ́ bọ́ síbi tí ọ̀dà <laughs> eh. bọ́ bá ń bọ̀ ní gbònàgbòrò ẹ̀yẹn fara tútù ẹ fi gbà á bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ bá a ṣe lè ṣe tí àfinimọ̀ fúnra wa ní wàhálà wàhálà wàhálà nìyẹn o. Hmm. ìròyìn rẹ kò ṣeé mọ́ gbọ́. kò ṣeé mọ́ gbọ́. ìròyìn sì rèé kò ṣeé mọ́ kà sí yín létí. torí níta ń gbọ́ iṣẹ́ tí à ń gbọ́. ìbáṣe wípa alágbára láti yọ àwọn kan kó ń bẹ̀ ni. a kàn yọ ni àbá yọ dànù torí pé ńgbà táwa gan bá kà yóò kúrò náà fún bí oògùn ọba. Ah, a sì mọ̀ pé ẹni tí yóò gbọ́ gangan báyìí. bó o ní o ṣe rí lára rẹ yóò hàn létí. kí la wa fẹ́ ẹ̀. kò sí dájẹ́ ṣe. kí la fẹ́ ṣe. a mọ̀ jọmọ báyìí. fapẹ̀rẹ̀ ní ìsìn wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti ní ẹ mọ ọlọ́pàá kankan ò ní àṣẹ àti ẹ̀tọ́ lábẹ́ òfin láti máa yẹ fóònù aráàlú wò ṣé ah, ẹ bá wá dé rònà rònà. wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ yó. nígbà wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ ti kó ti ń sọ fún ọ wípé ẹgbẹ́ o à ń dìtẹ́ ni èèyàn àwa lu atọ́jú ẹ̀ tán ikú mọ́ ọ ọ̀daràn ó gbọ́dọ̀ tọ́jú èèyàn eh? eh, eh, gbọ́dọ̀ Ah, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú àwọn èèyàn máa rí ná. Eh, etí kọmísánná ọlọ́pàá Èkó wa sọ yìí nísìn pé ọlọ́pàá kankan kò láǹfààní àti àṣẹ àti ẹ̀tọ́ àti òfin láti yẹ fóònù aráàlú ṣé ìwọ lọ́wọ́ bàbá sọ pé eh, bring that phone. ẹ̀tọ́ bá ṣe pé kọ̀rọ̀ lọ wà tètè fi ilẹ̀ o. mi gbọ́. fi ilẹ̀ fún ọ̀gá this na my phone. ta ẹ pé ìta gbangba tó ọ̀pọ̀ àwọn èèyàn bíi méjì mẹ́ta wà. ló lè mọ sọ pé wọ́n ti ní ẹ má wo fóònù wọ́n ti ní ẹ má wo fóònù wa wọ́n ti ní gbangba <laughs> láàyè yẹn ti àmọ́ ní ojú o. ẹsẹ̀ ògbèjì. ẹsẹ̀ ògbèjì rona rona. Ma jiyàn o. ìwọ ni kò ya jẹ́ntì. àgbẹ̀ nìkan gbé ìbọn lọ́wọ́ ìwọ ò gbé nǹkan kan lọ́wọ́ o. ní tilẹ̀ ń tọ́ lọ́n eh. fóònù mi ni ẹgbà kí lẹ fẹ́ wò bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ o. Eh, ọ̀tẹ̀lẹ̀ ń e lo àgọ́ wa àgọ́ bò ó <laughs> akéde wọ́n ń ṣe líbẹ̀ lágọ̀ọ́ àgọ́ àgọ́ tápà kọ́ ságọ́ wòye àgọ́ tápà kọ́ àgọ́ àmọ́dù lọ́ba pé àgọ́ ọlọ́pàá là ń sọ yìí ah, àwọn àgọ́ yòókù dùn ún lọ. àgọ́ òye dùn lọ àgọ́ tápà àgọ́ àmọ́dù àgọ́ ọlọ́pàá àgọ́ ah, kìsàgọ́ kágọ́ o. ọlọ́mọjà àríjàmbá mọ́tò. <laughs> ọlọ́mọjà àríjàmbá tẹ̀sán. Ah! Ah. láàrin oṣù mẹ́fà owó tí Tinubu ti fi rìnrìn àjò káàkiri àgbáyé three point four billion naira láàrin oṣù mẹ́fà péré. o sì ní ìròyìn ò ní hàn létí àwọn èèyàn. ó lè hàn létí tiẹ̀ èyí ò lọ́wọ́ àkọ́kọ́ gbé etí tiẹ̀ kọ́ létí àwọn èèyàn. ìròyìn èyí ò lọ́wọ́ àkọ́kọ́ gbé. wọ́n kọ́kọ́ kọ́ ni. Ah. gbangba ní ẹ̀túnkọ́ ilé wọn ní <laughs> nǹkan ó hẹ́ o ní apá ìgbòkègbodò ọkọ̀ òfurufú ibẹ̀ ń dọ́ba fẹ́ gun bàálù nù ìbáwọn yóò wá ní kíni gun bàálù sí ọ̀kadà ti máwọn lálẹ́ àwọn òbí bá wọn. nígbà tí àwọn tó ń ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú wọ́n ní àwọn dẹ̀yẹ sí nàìjíríà kí ló dé hmm. àwọn tó bá fà á. Hmm. ìyẹn kẹ̀dẹ̀ deep. àjọ EFCC pẹ̀lú bí wọ́n ṣe ń wádìí lọ́tún lọ́sì ọ̀rọ̀ jẹ jáde lágbọ́n ní ibẹ̀ pé àwọn ọmọ nàìjíríà ti ń bi àwọn gómìnà tó ti jẹ gómìnà tẹ́lẹ̀ láwọn ìpínlẹ̀ nàìjíríà pé kí wọ́n wá ṣàkáǹtì seven seventy two billion seven hundred and seventy two billion naira káwọn ex gómìnà kí wọ́n wá ṣàkáǹtì hmm. ìròyìn ẹni pé ah, ah, ọ̀gá ọ̀ eléyìí àwọn ọmọ nàìjíríà wọ́n ń béèrè bẹ́ẹ̀. gbogbo bá jẹ lọ ọgbọ̀n a máa jẹ bọ̀ náà ni èèyàn ogún ọdún a máa jóni lọ́wọ́ alright mm. wọ́n tún kọ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí wípé àwọn èèyàn ti bẹ̀ sí káyà òkè o ìsọwọ́ jíyàn gbé ní Àbújá ó ń peléke níjojúmọ́ mm. ni. gbogbo ìwé ìròyìn ló gbé ìròyìn eléyìí tó gbẹnu tọyìn pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé béèrè fún owó ó tún ti ń peyamọ́ sí ní Nàìjíríà o pẹ́pẹ́yẹ tún ti ń pọnmọ́ o tòlótòló tún ti ń yìnbọn àdé ọlọ́wọ́n ọba ìdùmarè kó dákun kó ṣàánú fún wa o gbogbo òwe ìròyìn kọ́ gàdàgbà gàdàgbà ni wọ́n tún wá kọ ròyìn míì lábẹ́ àkòrí àwọn alágbàtà epo tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lẹ́yìn ọ̀run lè dáṣà mo kí ọ kí ọ bíi méje inú wọn ni wọ́n ti gba ìwé àṣẹ gọ́ǹsọ̀hún bẹ́ẹ̀ ni láti máa ta epo tí Dangote ọmọ ọ̀fọ̀ ìròyìn yẹn pé okay now. àwọn ìròyìn eléyìí ó dùn mọ́yàn nù ọ́ hmm. ọmọ nàìjíríà ẹ má jẹ́ ó sú yín àkó ẹ lákòólà àkólẹ̀ kan tá àpò sú ni àmọ́ kó tara ẹni láìmọye ìgbà ọ̀básànjọ́ pàrọwà fọmọ nàìjíríà archbishop chukwuma ó sọ fún wa wípé àní ẹ̀gbọ́n bánimú mọ́ra nṣó ẹ mọ́ tí ìsọ̀rí tínú o hmm. adìẹ tó kú ó sì lè jàgbàdo hmm. ní nàìjíríà ilé ẹjọ́ tó ga jùlọ ó gbé àwọn àdájọ́ kan kalẹ̀ ẹ wá wo èrò rẹpẹtẹ lẹ́yìn gómìnà Yusuf ti ìpínlẹ̀ Kano kí ni wọ́n gbé ìdájọ́ ìkalẹ̀ sí ni àwọn èèyàn lọ rèé gbé ọkọ̀ pàdé rẹ̀ wọ́n wá ń lọ bí ìgbà tí eégún awọ́rò tó jáde ní ìpínlẹ̀ Kano. Hmm. àwọn ọ̀dọ́ Ohanaeze wọ́n kan sára sí Tinubu o fún bó ṣe mójútó ètò ìjọba lásìkò yìí àmọ́ wọ́n kòrò ojú sí bí a ṣe gbé bẹ́tà ìdó wá sí ilé ẹjọ́ ìròyìn tí a bẹ̀rẹ̀ sí ní fákòbókò ìgbẹ́jọ́ eléyìí tí ilé ẹjọ́ nílànà òfin ò tí ì gbé bóde tí à ń fábò ìròyìn ẹ̀ ń pè é ìyá ẹ lọ sí ìta gbangba Vanguard fún tòní ibẹ̀ ni wọ́n fi àkòrí sí. wọ́n tún fi ìròyìn kan sínú ìwé láàárọ̀ yìí bọ́ bá rí bẹ́ẹ̀ o wọ́n ní àwọn ò ní lọ́kàn o láti fi kún owó gáàsì èyí tí a ń dáná bọ́ bá rí bẹ́ẹ̀ àádùpẹ́ o. àbádọ́pẹ́ àbámọ̀dúpẹ́ o <laughs> ok now a rí ìròyìn ní ìta gbangba ìwé ìròyìn ti kí tiẹ̀ sọ̀rọ̀ ìta gbangba ìwé ìròyìn ẹyọ kan gbogbo ìwé ìròyìn tó jáde lónìí lọ́kọ́ o tí wọ́n ní abẹ́ẹ̀rí àwọn akọni akínkanjú tí wọ́n ti jà fún ilẹ̀ bàbá wọn tí í ṣe ilẹ̀ bàbá gbogbo wa tí wọ́n sì ṣubú lójú ìjà òní òde yìí òun ni ìrántí àwọn ológun ṣé wọ́n kọ́ nùwé bẹ́ẹ̀ ni nbẹ níta gbangba orí mi fẹ́ béèrè ni pé kí wàá làwọn àbọ̀dé ológun ṣe àwọn ah, kọ remembrance day nínú àwọn ìwé ìròyìn. wọ́n kọ wọ́n kọ wọ́n kọ wọ́n kọ. ìròyìn kan ní eléyìí o àmọ́ tó lè fà á bóyá wọ́n sì lè mọ ìsíkọ́tò rẹ̀ o. wọ́n ní mọ́níjà báǹkì kan ó sì ń bẹ nínú gálágolo àwọn ọlọ́pàá ní tẹ̀sán ọlọ́pàá lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ ti pàṣẹ pé ẹ túlẹ̀ ẹ jẹ́ kó máa lọ kí ni ìsíkọ́tò èyí náà ẹ̀ẹ́n bí ajá ìbárí ee eh, eh, dédé gbò àwọn náà bóyá wọ́n sì ń ṣe ìwádìí sí ń lọ. ìwádìí ń lọ nígbà tí ilé ẹjọ́ ní káàsì tó lẹ̀. mi gbọ́. ìwádìí sì ń lọ. mo ní ìwádìí sì ń lọ ibi mo mọ̀ dénú ọmọdé bá bọ̀wọ̀ wẹ̀ ó ní láti bá a gbà jẹ́ ọmọdé bá bọ̀wọ̀ wẹ̀ ó ní láti ọmọdé nìkan ni. you rub my palm I rub your palm. ayi bó ṣe rí nìyẹn. <laughs> sá sọ̀rọ̀ ni. irọ́ o irọ́ o kí la wá wí àwí gangan o àwọn ọmọ ẹ̀ tó kó sórí ọ̀dàn lánàá wọ́n bá gíní wọ́n tiraka pẹ̀lú gíní ọ̀rọ̀ àwọn bá gíní gbà tí wọ́n gbà bá mi bá wá mú kí bó bá wá kan àwọn àti kíjì pàǹgọ́ àbó àwọn àti òfì gíní lásán ni wọ́n mú tì tí wọ́n ya gíní tì. rárá rárá rárá a fún ọ ni wọ́n mọ̀ rò pé báà náà ni nàìjíríà ó ṣe rọrùn o àti pé oòrùn ti mú gangan pọ̀ jù wọ́n ní oòrùn aago méjì ọ̀sán. oòrùn wa mú àwọn akọ́nimọ̀gbà lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ fẹsẹ̀rọ àbí. fẹsẹ̀rọ. ẹ lọ sọ̀rọ̀ ó ní èwo ń bọ́ọ̀lù àlùsí nígbà láago méjì ọ̀sán jẹjẹrẹ. ṣé bí ẹjọ gbà ni. pé ó ro máwọn ọmọ ìlà kò mọ wọn la <laughs> kò mọ wọn ọmọ ìlà a lè sọ. àmọ́ after all ṣé bí ilẹ̀ olóoru. ìmí ìta àbàgbá kan bá gbé sago mẹ́sàn-án alẹ́. Ah, west off wọn ní ó ní kinní kan mi kó ẹ wá nu náà ní kí n gbogbo rádaràda ìbáyìí kí ni super eagles wà ń gba tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹyẹ àǹtí òro lójú ọ̀nà yìí lórí ọ̀nà yìí kí ni guinea equatorial guinea tó yẹ kẹ́ bá wá ṣàìsí ẹ̀ káyé gbọ́kànrún mọ̀ lẹ́wájọ ta omi ayò kọ̀ọ̀kan westerhof wọn àánú wọn ni wọ́n káwọ́ lérí pé sàǹgbà fọ́ ìròyìn yẹn ló ń pè sàǹgbà ò tí ì fọ́ ọlọ́run tí ń ṣe bẹ̀ òkòǹdé àrò ẹ jẹ́ káwọ́ lọ tajà bá a bá padà dé ìgbà wá pẹ̀lú ọ̀mì ayò kọ̀ọ̀kan nísìnyí host nation àwọn olùgbàlejò eh. àwọn Côte d'Ivoire làwà bá gbára ìsọ wọn àwọn dẹ̀ ní home support. ṣé pé wọ́n ràn san gbà ni èyàn àlejà ń bábà mi ò dé àyìn àìlèjà ní tá bábà mi ò dé àyìn àti lọ́nà host nation rí bẹ́ẹ̀ ni ìyún kò ní já kọ́kọ́ péyìn ò ní fi ṣe òkè mm, ọlọ́run ọlọ́run sọ́kà mọ́ padà lẹ́yìn wa ṣá máa sìn wá lọ ìmọ̀ye tó pè ń bẹ̀ mi gbọ́. ìmọ̀ye tó pè ń bẹ̀ jà ọmọ inú ẹ̀ ní gbàgbọ́ bí wọ́n bá gba tí wọ́n bá ti wíìnì máàcì kọ̀ọ̀kan ó ní mílíọ̀nù mílíọ̀nù tí ó wọnú àpò wọn máa máa san san karoyin. ẹ ọlọ́run ṣe tèmi náà ìṣòlódùn àgbo ìdápolóyìn. èmi ò sì dúpẹ́ tèmi dúpẹ́ sí. àjà balẹ̀ baila. ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsà Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹwà ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú You Fit Fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìnàjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. And finally, ẹ má jẹ́ kó fò yín rú Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. wọn láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágùn ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣara làwọn fi gbèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́mídì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. ak ọmọláyọ̀ bakery secretary ẹ̀ẹ́dì kọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ̀ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra ó ti bọ́rọ̀rùn dé ní solar telecoms ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn àbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> o ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà àtẹ̀míjà-àtìlù mi fantrin bí ọ̀rẹ́ mi Zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gba kúrò níbi òrí ọ̀rẹ́ tó dáa ju Zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó òfin tó wa létí kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra Zoxyn. ẹ kún. iléeṣẹ́ Bond Chemical Industries Limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe Zoxyn akíkanjú ọkọ ibà ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ tí ara rẹ kò bá yá ọjọ́ mẹ́ta tó o ti ń lo Zoxyn yára lọ rí dókítà ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu kọjú bá wọlú ìbàdàn lakọjú. apọ́sítù dọ́tọ́ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba wán. gbogbo ẹ̀yà ara àtàgbẹ̀gbẹ̀ csc apẹ̀rẹ̀ oníyẹrẹ. ọ̀dọ́ yìí lọkọ̀ ìyanu sọlẹ̀ sí lọ́tẹ̀ yìí ká. pẹ̀lú gbajúgbajà ìsọjí great holy ghost revival and miracle. ọlọ́jọ́ mẹ́rin gbáko. níbi tí ọgọ́rọ̀ ènìyàn ti máa ní ìrírí ògidì ìyanu agbára ìdáǹdè. ìdúsílẹ̀ ìrànlọ́wọ́ àtòkèwà. àkọ́kọ́ irú ẹ̀rẹ́ ọlọ́dún tuntun twenty twenty four. agbára tó sára ọ̀tọ̀ lápapọ̀rí ẹ̀. power dimension. tuesday january twenty three títí di thursday january twenty five. láti látago márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ̀. eruku iná ìsọjí òfin máa sọ lálálá. tí ìṣòro agbára àṣálẹ̀ rí sì máa wáyé. lọ́jọ́ friday january twenty six. bẹ̀rẹ̀ látago mẹ́wàá àṣálẹ̀ lórí pápá ìṣeré ilé ìwé csc grammar school. àpèrè oníyèrè oríta àpèrè ìbàdàn. níbi tọ́lá rọ ti máa lo ikọ̀ rẹ̀. apostle dr layemi ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ number one. ọkọ̀ fẹ́ máa wà látọjú ọjà tọkọtaya ìrùmú. tí ẹ oyè sinu school mọ́nà tán. láti àrọ́rọ̀ mi bus stop odò ọ̀nà. zero nine zero forty five forty five fifty two eighty six. the same jesus. jesus a tún ti gbede o. ẹ wá bá wa ra beauty pump ló gbédè o. ẹ wá bá wa rà. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọn kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọdọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì timoniya phase one ètò wà lájì àtẹlẹ ètò wà lágùn nine hundred thousand naira péré ni timoniya phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve ààrẹ tẹ̀dú street ààrẹ avenue new bodijà ìbàdàn Telephone zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. bá ni bálà ọ̀la kìíyá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́kùn àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárèrè ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit the day. Oh, Come check us out now. Academy Suit dey Sosami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit, oga at the top ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fún mọ́kè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ́ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò àti bá a ṣe ṣàmójútó rédíò bá bá a bá di pèdèpèdè bó la ṣe sọ dogo tí òfin ni dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kulu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálàbà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kà lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ìbàdàn pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ilé ìyá yìí. bọ̀dá àdìsá hmm? ẹ dákun ẹ jẹrin ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀ yẹn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń London Villa Estate three hundred thousand naira ni wọ́n ta plọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n náà nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ó pé design bricks. sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks aṣẹ́gita kì í ṣẹgbẹ́ olè onítìjú ṣàgbà alágbe gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe láì mú jìbìtì lọ́wọ́ tó sì ládírẹ́sì ibi àlewá wọn kàn sí. gbọ́nsán legit là ń pè wọ́n. iléeṣẹ́ AK ọmọláyọ̀ bakery tó ń pèsè ojúlówó búrẹ́dì tí í ṣara lóore ló ti gbọ̀rẹ̀gẹ̀ dígẹ̀ kọjá ìgboro ìlú Ìbàdàn. wàyí o wọ́n ń wọ ògbóǹtarìgì nínú alágbàtà mákẹ́tà tí wọ́n gbé e fún nígboro bẹ́ẹ̀ ni wọ́n wá distributor tí wọ́n jóló òótọ́ tí wọ́n sì mọ̀ pé iṣẹ́ lo oògùn ìṣẹ́. AK ọmọláyọ̀ bakery yálà gẹ́gẹ́ bíi baker driver awakọ̀ tàbí ká ṣètọ́jú agolo búrẹ́dì bó tún ṣe ká bọ búrẹ́dì lọ́ràá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ wa má kọjá mi olùgbàlà nìkan tó kàn sí wọn níléeṣẹ́ AK ọmọláyọ̀ bakery báyìí ní nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop ládojúkọ new petrocam gas station olójú òró road ayégún olómi ìbàdàn ó sì lè pè wọ́n sórí zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. gbéra ń lẹ̀ báyìí oore níṣẹ́ níní má jẹ́ kó fò ẹrù ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o èrò kẹtíkẹtí ó dórí òkè àbílà mountain of fire ó wà lámúlòkọ kan náà ìlú Ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfilà wa báyìí báyìí oúnjẹ ń wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́ ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀ bákan náà níṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ alààyè ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù December January February tó fi wọ March oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o. ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. ajá balẹ̀. ìròyìn tí ọ̀ ń wá kiri nínú ìwé ìròyìn lápá ọ̀dọ̀ tiẹ̀ fún eh, àyájọ́ òní eh, mo eh. wá rí àmọ́ mọ́ńbé mọ́fẹ́wọ́ mi kù báyìí. ẹ bó ṣe yẹ orí náà nù bó ṣe yẹ orí náà nù túbọ̀ jẹ́ pé ah, àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n fi àyà rọ̀bọ̀n fún orílẹ̀-èdè wa nàìjíríà. káwa lè gbáyé káwa lè gbáyé ká nàìjíríà ò lè wà ní ṣọ̀kan kọ̀yà mọ́ràn tí wọn nírú ọjọ́ tòní ti ṣe January fifteen. anyhow ó mọ̀ nbẹ kò mọ̀ nbẹ àkàtì ẹ̀dúpẹ́ pé wọ́n kọ́ hmm, torí mo rí i pé òun wá kí the punch ló kọ́ sójú ìwé kẹsàn-án rẹ̀ hmm. wọ́n ní ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà nàìjíríà senate president àtàwọn gómìnà nàìjíríà hmm. wọ́n ní wọ́n mọ rírì àwọn akọni tó ṣubú lójú ìjà tí wọ́n ti fara jìn fún àwa ọmọ nàìjíríà àti nàìjíríà gangan ká lè bá a wà ní wẹ̀lẹ̀mú wẹ̀lẹ̀mú ẹ jẹ́ àká tọ̀ gẹ́gẹ́ bí òní bó ti ṣe jẹ́ àyájọ́ ọjọ́ ìrántí àwọn ológun tí wọ́n ti fara tí wọ́n ti fi ṣiṣẹ́ lákọlákọ kíkankíkan tómi tẹ̀jẹ̀ ara wọn kí nàìjíríà ó ba lè wà nídẹ̀rùn káwa èèyàn inú ẹ̀ náà ó lè bá a mọ gbálálà pàápàá jùlọ nípa dídáàbò bo ẹ̀mí àti dúkìá ilẹ̀ yìí wọ́n ní àyájọ́ òní la fi máa ń ṣèrántí wọn o ṣẹ̀wárí láti pàṣẹ bẹ́ẹ̀ ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà senate president godswill akpabio àtàwọn gómìnà kan nílẹ̀ yìí àná tí í ṣe ọjọ́ àìkú sunday òun náà ni gbogbo wọn ni wọ́n fi ìsìn pàtàkì àti ètò pàtàkì lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n fi mọrírì àwọn akọni tó lọ́hùn láti fi bu ọlá iyì àti ẹ̀yẹ fún wọn fún ipa takuntakun tí wọ́n kó nínú ìwà láyé àti ìwà láàyè nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè apábíò senate president ẹ̀wẹ̀ òun ni ó ṣàlàyé bí ìṣọ̀kan nàìjíríà bí ó ti ṣe ṣe pàtàkì àti pé ara àwọn tó fẹ̀mí wọn lélẹ̀ òun náà ni àwọn akọni ológun tó ṣubú lójú ìjà fún ìdí kan àbí ìdí míì èyí tí wọ́n sì fi ẹ̀mí wọn lélẹ̀ lé lórí ọ̀hún òun náà ló wá di èrèdí ètò ìjọba èrèdí ìgbáyé èrèdí ìwàláàyè eléyìí táwa ní báyìí gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ ìfarajìn wọn o wọ́n ní ìbámọ̀ nítumọ̀ kankan apá bí o ọ sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní láti wá rántí àwọn akọni tó lọ yìí ẹ jẹ́ kí a mú ìṣọ̀kan nàìjíríà unity lọ́kùnkúndùn o kí iṣẹ́ àwọn akọni wa ó mọ̀ bá já sásán ká sì máa rántí lọ́kùnrin lóbìnrin wọn tó ti fẹ̀mí wọn lélẹ̀ láti paṣẹ iṣẹ́ ológun tí wọ́n ṣe láti lè bá àmọ́ rántí wípé kò yẹ kí ẹ̀mí wọn kó lọ lásán kó lọ lófo nítorí pé bàbá ńlá ìfarajìn àti ìfẹ̀míjìn tó lójúfẹ́ ẹni lè ṣerú ẹ̀ bí ìbá aṣológun bákan náà ni ó rọ ààrẹ bọ́lá tinubu àti ìjọba wọn wípé kí wọ́n túbọ̀ gbájúmọ́ bí ìṣọ̀kan nàìjíríà bí yóò ṣe di òṣùṣù ọwọ̀ tó ṣe é gbálẹ̀ mọ́ tónítóní o bí bẹ́ẹ̀ kọ́ ìkọ̀ọ̀kan tọmọ wọ́ yọ lára àyà wọn bó bá jẹ́ bẹ́ẹ̀ lójúpọ̀nà tí nàìjíríà ń tọ̀ kò ní í gbé wa débi ògo àpábíò ó ní ìsìn pàtàkì tí ò ní ẹ̀yà ìjọ kan òun náà ni wọ́n ń ṣe tí ó jẹ́ alájọṣepọ̀ láàrin ẹ̀yà ìjọ gbogbo interdenominational church service fún ti ìrántí ológun ti ọdún 2024 armed forces remembrance day celebration tó wáyé ní ibùdó ọmọlẹ́yìn kristi tí ń bẹ ní abuja national christian center abuja ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà senate president ńgbà tóun ọmọ sọ̀rọ̀ ó ní ẹ wò àsìkò àtààyè nìkan náà láǹfààní tí gbogbo ọmọ nàìjíríà ní láti ṣe alábàápín nínú ìrora àti ìfarajì àwọn akọni tó ti lọ yìí a lè kàn fọwọ́ bù kẹ́ ràdímọ́lẹ̀ wọ̀ṣin bí ọbẹ̀ inú páànù bí ìgbà tí ìgbésí ayé àwọn tí wọ́n fi í lẹ̀ bí ìgbà tí ọ̀kan àwa o a gbọ́dọ̀ gbárùkù ti mọ̀lẹ́bí ojúlùmọ̀ ará àti ọ̀rẹ́ tí gbogbo àwọn tó ṣubú lójú ìjà fún nàìjíríà yìí tí wọ́n fi ilẹ̀ sí ààyè lọ ni ìròyìn yẹn ń tẹ̀ síwájú ojú ìwé kẹsàn punch fún tòró òní ni mo mà ti kẹ̀dẹ̀ ti kà yẹn o ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà senate president àwọn gómìnà nàìjíríà wọ́n ń ṣèdárò wọ́n sì mọ rírì àwọn akọni tó ṣubú lójú ìjà. bẹ́ẹ̀ni ó dàbí pé ìwé ìròyìn Nigerian Tribune àwọn náà kọ sínú ìwé ìròyìn wọn láàárọ̀ tòní mo rí bẹ́ẹ̀ ń tọ́ ni àwọn náà kọ síbẹ̀ ẹ jẹ́ ká ń sọ níbi ìròyìn kan tí ń gbẹ̀rí Tinubu jẹ́ o ẹni tó ti fi àkókò kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ sẹ́nẹ́tọ̀ tí ń sojú apá ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀túnba Gbẹ́ngà Daniel ó sọ fọmọ Nàìjíríà pé ẹja ní sùúrù lẹ́yìn onísùúrù ni Ọlọ́run ọba wà ó ní ààrẹ Bọ́lá Tinubu ó ní kò ní í já ọmọ Nàìjíríà nítàn mọ́ pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń fìdàn yìí mọ́ nàìjíríà lọ́wọ́ báyìí ó sọ pé òun ti mọ tinubu nìsín yóò ju bíi ogún ọdún lọ lónìí ẹni tí àwọn ti jọ sí papọ̀ ni tó ń sọ pé tó bá lòun ó ṣe nǹkan yóò ṣe náà ni daniel tó jẹ́ gómìnà lẹ́ẹ̀mejì ní ìpínlẹ̀ ogun ó ní gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ ẹnìkan tí òun súnmọ́ gbágbágbá ó ní òun mọ àwọn nǹkan tí ò ní ṣe òun sì mọ àwọn nǹkan tó jẹ́ pé tó bá fi jáde lẹ́nu rẹ̀ ṣíṣe náà nìyọ́ jà sí ó ní láti bí ogún ọdún tóun ti mọ ààrẹ bọ́lá tìǹbù ó ní ó hàn lára rẹ̀ nínú gbogbo ìwà àti ìṣesí pé ó kájú iṣẹ́ tí ń bẹ ní iwájú rẹ̀ ọ̀rọ̀ yìí ń jáde látẹnu ọtúnba gbẹ̀ngà daniel níbi ìsìn ọpẹ́ èyí tí wọ́n ṣe láti fi rántí most reverend abraham adébọ́lá daniel èyí tó wáyé ní ilé ìjọsìn wọn tó wà ní ṣàgámù ní àná òde yìí ó ní òun mọ̀ pé ààrẹ bọ́lá tìǹbù pẹ̀lú gbogbo àwọn nǹkan léè tí ó ń dòyìká orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ògo ọlọ́run ọba ó ní ọlọ́run ò ní pẹ́ tí ó fi dá nàìjíríà lóhùn nípasẹ̀ èèyàn tí tìǹbù tó jẹ́ ó ń sọ̀rọ̀ lórí bí ojú ọ̀nà ìjẹ̀bú òde ṣàgámù bí ó ṣe bàlùmọ̀ tó gbẹ̀ngà daniel ló sọ wípé wọ́n ti gbé owó síta fún àtúnṣe ojú ọ̀nà yìí lọ́gán tí àwọn àgbàṣẹ́ṣe báyìí sì bọ́ sí ẹnu iṣẹ́ ẹgbàá wípé orin ayọ̀ náà ni àtúkọ̀ nígbẹ̀yìn ó sọ ọ́ wípé àwọn nǹkan tóun náà wá sọ pé òun fẹ́ ṣe fún àwọn èèyàn nígbà tóun polongo láti lọ sojú wọn òun náà ti ṣetán láti ṣe ó lóun ké sí ẹni tí í ṣe mínísítà tuntun fún iṣẹ́ òde pé kọ́ wá wo ojú ọ̀nà tó wà ní ìpínlẹ̀ Ògùn yìí pàápàá ojú ọ̀nà Ìjẹ̀bú Òde lọ sí Ṣàgámù yìí wípé eléyìí ó bu àwọn kù ó lóun sì mọ̀ wípé ẹ̀gbin ojú iná lọ́jẹ́ ọ̀ àti pé owó tí wọ́n bá ti bò sọ́tọ̀ tí wọ́n fọ pé wọ́n ò fi ṣe ojú ọ̀nà yìí èèrà ò gbọ́dọ̀ rìn èèrà kankan kò sì ní rìn mọ́ mọ́ àmọ̀dájú o nípasẹ̀ àwọn nǹkan tí Tinubu lè ṣe o bí nǹkan ṣe ń fi Nàìjíríà lápè báyìí ẹ̀rín àti orin ayọ̀ iná làákọ̀ nígbẹ̀yìngbẹ́yìn Tinubu kápẹ́ ẹni tó sọ̀rọ̀ yìí òun náà ni Ọ̀túnba Gbénga Daniel sẹ́nitọ̀ láti ìpínlẹ̀ Ògùn. tọ́ a ní kí a máa wá àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ìjọba àti òṣèlú kiri tó lówó dé ni mo sáà rí fàpẹẹrẹ wọn láwọn ọmọ nàìjíríà wọ́n ń béèrè lọ́wọ́ àwọn gómìnà tẹ́lẹ̀ nàìjíríà pé ńbo ni wọ́n kó seven seventy two billion naira sí hmm. fàpẹẹrẹ lẹ́gbẹ̀ẹ́ owó náà mo tún rí wọ́n ní àbàtẹ̀ three point four billion naira owó tó kù díẹ̀ bẹ́lẹ̀ ń já kó pé bílíọ̀nù mẹ́ta àbọ̀ náírà ni Tinubu ti ná fi rìnrìn àjò lábẹ́lé àti nílẹ̀ òkèrè láàrin oṣù mẹ́fà hmm. péré. Mm èwo ni hùn ah, kí ni ó fa hùn. ọ̀rọ̀ ló sọ ni. don't hum my news. ah ọ̀dà. don't hum my news. ok mo gbọ́. all right ó yẹ tẹ̀lé wọn ẹjẹ́ àlọ́ka ti alájàlá travel all over the world ojú ìwé ìkeje ìwé ìròyìn punch ni wọ́n kọ sí ààrẹ bọ́lá tinubu la gbọ́ pé mọ̀nàmọ́ná bá a ṣe ń sọ̀rọ̀ yìí àbàtẹ̀ three point four billion naira owó tó kù díẹ̀ kó tó bílíọ̀nù mẹ́ta àbọ̀ náírà ni wọ́n ti ná fìrìn ìrìn àjò lábẹ́lé èyàn nínú nàìjíríà àti nílẹ̀ òkèèrè láàrin oṣù mẹ́fà tí wọ́n wọ ọ́fíìsì gorí àga gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n lélẹ́yìí wá jẹ́ bíi pé ó fi bí ìdá mẹ́rìnlé ní ìdá mẹ́rìndín ní ogójì thirty six percent ó ní ó fi lé sí iye gangan tí ètò òṣùnà 2023 tọ́yà kalẹ̀ pé ààrẹ gbọ́dọ̀ fi rìnrìn àjò sílẹ̀ òkèrè àti lábẹ́lé kí là ń wí wọ́n ní two point four nine billion naira gangan òun náà ni bọ́jẹ̀tì tí ààrẹ Tinubu jogún bá pé ààrẹ ó fi rìnrìn àjò ní gbogbo ọdún tó lọ twenty twenty three two point four billion naira àmọ́ ńgbà tí ààrẹ gba ọ̀pá àṣẹ agbára tó sì jókòó sórí àlééfà ìjọba nílẹ̀ yìí wọ́n ní mọ̀nàmọ́ná láàrin oṣù mẹ́fà péré ààrẹ bọ́lá ahmed tinubu ti ná àbàtẹ̀ three point four billion naira láàrin oṣù mẹ́fà dípò two point four nine billion naira tó yẹ kí wọ́n fòdìdí ọdún kan ná fún ìrìn àjò tí à ń sọ yìí wá yàtọ̀ sí lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kan ìròyìn tí mò ń kà lọ yìí tún tọ́ka sí bílíọ̀nù mẹ́ta náírà kan three billion naira àbàtẹ̀ bàtẹ̀ bàtẹ̀ àbàtẹ̀ three billion naira míì tí ààrẹ bọ́lá tinubu tó buwọ́lù pé kí wọ́n fi ra àwòkánmi ète ọkọ̀ mẹ̀sí ọlọ́yẹ kan mercedes benz s class five eighty mẹ́ta kí wọ́n fi rà á sí ilé ìjọba tí ààrẹ òmò fi ṣiṣẹ́ three billion péré ni ọba yẹn lọ wọ́n ní ṣe rántí ṣe gbàgbé ṣe gbàgbé ṣe rántí ẹnu tó kun ìjọba Bọ́lá Tinubu ń jò ní tí wọ́n pé ó lé lẹ́gbẹ̀rún kan èèyàn tí ààrẹ bọ́lá tinubu fowó nàìjíríà gbọ́ bùkátà kí wọ́n lọ rèé sojú níbi ìpàdé àpérò bójú ọjọ́ ti ń rí lágbàáyé tí a mọ̀ sí cop twenty eight tó wáyé ní dubai ní the united arab emirates níjò ní àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ìnákùná ìná àpamọ̀ṣùà òun náà lélẹ́yìí tá à ń bà ní owó bí ẹni yọmi gàrí dànù mọ̀ ya àkà díẹ̀ mọ̀ ya àṣẹnu ní ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé keje ìwé ìròyìn punch fún tòórọ yìí. ìròyìn ètí mi náà kà yìí orí ààrẹ bọ́lá tinubu náà ni ó tún dá lé o àmọ́ kò lọ bí ètí wọ́n kàn. ok sáwò. lórí gbígbógun ti àwọn oníwà ìbàjẹ́ ẹnìkan ti tún jẹ́rìí gbé ààrẹ tinubu wípé kì í ṣe pé ń dọdẹ àwọn ọmọ ẹgbẹ́ alátakò ní orílẹ̀-èdè nàìjíríà mẹ́tú ńlọ́tù jáde. ok ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tá a mọ̀ gẹ́gẹ́ bí ògbóǹtagì ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ Olè Sàmẹ̀tú ó ti wòye o wípé ààrẹ Bọ́lá Tinubu kò sí ipò rẹ̀ lò kódà kò lo agbára tó ní pàápàá ogun tí ń gbé ti àwọn oníwà àbàjẹ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ láti máa fógun mọ́ àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ alátakò ó ní kò rí bẹ́ẹ̀ o nínú ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu ó ní yàtọ̀ sí ti ààrẹ àná eyín ààrẹ Muhammadu Buhari tó tukọ̀ ìṣàkóso nínú ẹgbẹ́ òṣèlú APC ó sọ̀rọ̀ ọ̀hún jáde ní àná wípé láàrin ọdún 2015 sí ọdún 2023 nǹkan hó ẹ́ ó mọ orílẹ̀-èdè Nàìjíríà la nípasẹ̀ ìwà àbàjẹ́ onípàápàá tó o bá ti lè jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú ti ń tukọ̀ ìṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà ni ọ́ mọ̀ dáràn lọ gbogbo ohun tó o ṣe wọ́n ní wọ́n dọwọ́ bò ọ́ ni nínú ẹgbẹ́ APC hmm. gẹ́gẹ́ bí olùsàmẹ̀tú bó ti tún sọ ọ́ ṣe wájú sí ó ní ìwà bẹ́ẹ̀ ó ní ló fún àwọn èèyàn tó gún wọn kẹ́sẹ́ láti máa tẹ̀síwájú nínú ìwà ìbàjẹ́ tó ń kàkò tí wọ́n sì ń ṣe ntọ́bàlùmọ̀ láì ní bìkítà pé ntọ́ba lè dé kóde o ó ṣe àlàyé pé ààrẹ Bọ́lá Tinubu ó ti jẹ́ kí ìgbàgbọ́ kó padà sọ́kàn àwọn ọmọ Nàìjíríà nípasẹ̀ nàìjíríà tó pé ẹlòmíì ti sọ̀rọ̀ ìtínú pé nàìjíríà ó ti bọ́ pé kò lè bá mọ́ olùsàmẹ̀tú ó sọ̀rọ̀ wípé ọ̀pọ̀pọ̀ àwọn nǹkan wọ̀nyí ló ti jẹ́ kí ọmọ nàìjíríà kí wọ́n tún máa lérò pé nǹkan sì lè padà kó dáa fún wa lórílẹ̀‐èdè yìí o agbẹnusọ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP náà ni wọ́n ti kọ́kọ́ fi ojú tiẹ̀ náà winá lórí ẹ̀sùn ìwà àbàjẹ́ ṣùgbọ́n ti ilé ẹjọ́ tó tú u sílẹ̀ ó sọ wípé ìgbógun ti wà bàjẹ́ yìí ti Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe yìí ó yàtọ̀ sí èyí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ o tó jẹ́ pé èyíkéyìí ọmọ ẹgbẹ́ alátakò tí ọ̀sẹ̀ o kọ̀ ọ̀sẹ̀ o báyìí wọ́n gbà sí gbàgà ni wọ́n wàá máa fi ṣe ẹlẹ́yà ní ìgboro ayé ẹ̀yìn ẹ̀ wò yìí tí Tinubu tó ń ṣe yìí ẹ̀ ti mọ̀ wípé àwọn èèyàn tó bá dáràn ìwà àjẹbánu nìkan òun náà ni ajé rẹ̀ tó ń si ilé wọn ní orí hmm. ìròyìn ó gùn ọ̀pọ̀ kàkà díẹ̀ ká bójú kò irin yìí ẹ̀. ok àwọn ọmọ nàìjíríà ti ń sọ fún àjọ EFCC pé gbogbo ohun tó bá gbà ní kí wọ́n fún láti wádìí ẹgbẹ̀lẹ̀mùkún ìdẹ́gbẹ̀ngbẹ̀rin mọ́sẹ̀lẹ̀kẹ̀ àjànàkú owó àgbọ̀ṣe ha eré tí àwọn gómìnà tẹ́lẹ̀ nílẹ̀ yìí tí wọ́n ti jí gbé àwọn ọmọ nàìjíríà ń fẹ́ kájọ EFCC kí wọ́n wádìí rẹ̀ dọ́ba ìròyìn ọ̀rẹ́ mi à sì ṣe kọ́ náà làákàá ojú ìwé kẹjọ punch ni wọ́n wá kọ sí o bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ ṣe jẹ́ àjọṣẹ̀rí ọ̀rọ̀ látàrí títún fáìlì sí fáìlì ẹjọ́ ìwà àbàjẹ́ tí wọ́n fi kan àwọn gómìnà tẹ́lẹ̀ tó ti ṣèjọba lọ nílẹ̀ yìí láwọn ìpínlẹ̀ kó wa wọn wọ́n ní gbogbo owó tí wọ́n pé àwọn olóṣèlú àti gómìnà àti mínísítà tẹ́lẹ̀ o tí wọ́n jí gbé mọ́ Nàìjíríà láà láti paṣẹ ìpínlẹ̀ kó wa wọn àti láti paṣẹ ìṣàkóso ìjọba àpapọ̀ àbàtẹ̀mọ́lówó yìí àbàtẹ seven hundred and seventy two billion naira òun náà ni owó tí à ń sọ yìí gẹ́gẹ́ bí àjọ EFCC bí wọ́n ti ṣe ṣàlàyé ẹ̀ sínú ìwé ìròyìn láti pàṣẹ bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ti wá ń ké lemọ́lemọ́ kíkankíkan sétìgbọ́ àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa EFCC pé òdídẹrẹ́ lẹ́yìn òkan àlùkò lẹ́yìn ọ̀sà bí EFCC bá jòǹgbé kí wọ́n má jòǹgbé o wípé owó yìí owó orí tútù orí gbígbẹ owó gbogbo ọmọ nàìjíríà ni fún ìdí èyí kí EFCC ọmọ jẹ́ kí owó yìí ó di àjẹgbẹ́mì kálò ní ti kàlùkàlù sọ́dọ̀ àwọn tí wọ́n fẹ̀sùn ìwà àbàjẹ́ abojútókítókí gbéwógbéwó tí wọ́n fi kàn yìí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ajàfẹ́tọ̀ọ́ àwọn àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò tí ọ̀rọ̀ dá ṣáká tọpọlọ wọn sì pé àtàwọn ajàfẹ́tọ̀ọ́ ìlú lọ́lọ́kanjọ̀kan nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ìwé ìròyìn punch tí wọ́n ṣe fún wọn ní àná tí í ṣe ọjọ́ àìkú Sunday òun náà ni kó wá láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ti ń rọ àjọ EFCC pé gbogbo ọgbọ́n tí EFCC bá mọ̀ ọ́n dá gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ ọ́n gbà ìlú egungun ìbáà lè di toro kí wọ́n rí i pé wọ́n lọ gba owó yìí padà lọ́wọ́ àwọn abojutókítókí tí wọ́n gbé wa ní owó wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àjọ EFCC ti wá sí fáìlì eléyìí tí aláǹtakùn ti takùn dí tẹ́lẹ̀ tí í ṣe fáìlì ẹjọ́ àwọn gómìnà tẹ́lẹ̀ mẹ́tàlá ní orílẹ̀-èdè nàìjíríà àtàwọn mínísítà kan tí wọ́n ti ṣe ìjọba pọ̀ pẹ̀lú àwọn ààrẹ nígbà kan ní orílẹ̀-èdè yìí wọ́n ní àwọn ẹjọ́ yìí àbàtì owó tí mo dákọ lẹ́ẹ̀kan owó àgbọ̀ ha seven seventy two billion naira òun náà ni wọ́n ti jí tí àjọ EFCC sì ń wádìí ẹ̀ lọ́tẹ̀ yìí lásìkò tá a wà yìí wọ́n ní mẹ́yìn náà ti gbọ́ owó tuntun kan eléyìí tí ẹnu ń kùn bílíọ̀nù mọ́kànléní ọgọ́rin náírà lé pẹ́sẹ́pẹ́sẹ́ eighty one point six billion naira tí wọ́n ní kí wọ́n máa fi mú ẹ̀rín pa ẹ̀kẹ́ àwọn tálákà àtàwọn tí ìjàmbá bá bá ní orílẹ̀-èdè nàìjíríà ní iléeṣẹ́ tí wọ́n ní kó máa mójútó òun àmọ́ tó jẹ́ pé sínkún sinra ni owó ìtúnwọlẹ̀ síbẹ̀ àwọn tí wọ́n fi ta kókó owó yìí ni wọ́n tún ń wọ́ kí kí wọ́n wá sọ tẹnu wọn yàtọ̀ sí owó ìlara owó tí àjọ EFCC wádìí rẹ̀ ní bílíọ̀nù lé dáadáa dọ́là owó ilẹ̀ òkèrè bílíọ̀nù méjì two point two billion dollars eléyìí tí wọ́n ní wọ́n fẹ̀yìn pọ̀n tí wọ́n sì tún lù ní gbòǹgbò yàtọ̀ sí two point two billion dollars dollars tí à ń sọ yìí wọ́n ní owó míì tó tún lé ní bílíọ̀nù méjì náírà tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan olùdámọ̀ràn pàtàkì ńgbà kan lórí ètò ààbò síjọba nàìjíríà former national security adviser sambo dasuki wọ́n jọ kí owó ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ntí efcc ń wádìí rẹ̀ gbajúgbajà èèkàn onílé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tọ́wàyàmí kiri nàìjíríà ni àmọ́ tí àwọn ti di olóògbé Raymond dọ̀pẹ́ sí wọ́n ní wọ́n wádìí àwọn náà ẹjọ́ wọn bẹ́nu ti EFCC gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto Attahiru Bafarawa ẹjọ́ tí wọn náà ń bẹ́nu ẹjọ́ tí wọ́n wádìí mínísítà tẹ́lẹ̀ fún ètò ẹ̀náwó Bashir Yuguda ọ̀rọ̀ tí wọn náà ń bẹ́nu ẹjọ́ tí wọ́n wádìí àwọn ẹjọ́ kan àwọn ẹjọ́ kan àwọn ẹjọ́ kan bẹ́ẹ̀ bá tún fẹ́ gbọ́ tẹ̀ láàyè táàyè ẹ̀ bá yọ fún yín láti gbọ́ o ara àwọn ẹjọ́ míì tí EFCC fẹ́ tún fáìlì ẹ̀ sí òun náà ni gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara Bello Matawalle àti àwọn gómìnà tẹ́lẹ̀ gómìnà ìpínlẹ̀ Enugu Chimaroke Nnamani àti Sullivan Chime àti gómìnà tẹ́lẹ̀ ní Nasarawa Abdullahi Adamu gómìnà tẹ́lẹ̀ ní Kano Rabiu Kwankwaso gómìnà tẹ́lẹ̀ Jigawa Sule Lamido gómìnà tẹ́lẹ̀ Akwa Ibom àti ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ lónìí Godwill àpábíò ẹ lọ gba balance tó kù níròyìn. nínú ìròyìn eléyìí lórí ìwádìí tí wọ́n ń ṣe látàrí ìwà àjẹbánu àti dídarí owó gbabi tí kò tọ́ ètí wọ́n ń ṣèwádìí bẹ́tà èdú lé lórí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ti Ohanaeze Ndigbo wọ́n ti bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún àwọn tí ó ń fi ẹnu ba tiẹ̀ jẹ́ lórí ayélujára àti nínú ìròyìn káàkiri Nàìjíríà ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ti Organize Ndigbo na ti ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ ti ẹ̀ jẹ́ kí mínísítà fún ọ̀rọ̀ gbáyégbádùn ọmọnìyàn Betta Edu kó wí nǹkan jáde lẹ́nu ra rẹ̀ náà kó tó pé àmọ́ fẹnu fàya pẹ́ẹ́pẹ́ẹ́ ẹgbẹ́ inú àtẹ̀jáde kan tí wọ́n fi síta láti ọ̀dọ̀ ẹni tí ṣe adarí àwọn ọ̀dọ́ ti Ohanaeze Chukwuma Okpala Eze-Ukwu ọkàn sára sí ààrẹ Tinubu pé ó tiẹ̀ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò tọ́ná wádìí pé ṣé lóòótọ́ làwọn ẹ̀sùn tí wọ́n fi kan Betta Edu yìí ó ní àmọ́ o gbogbo bí ti hù kó rí o wípé tẹnitẹni tèkísà ń tàtàn àwọn ò ní kọ́ sílẹ̀ lákòókò tó ooru sì mú un lọ́wọ́lọ́wọ́ báyìí o ó ní àwọn ọ̀dàsọ yìí wọ́n sì dárò Betta Edu títí ìgbà tí wọ́n fi parí ìwádìí ètí ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn ọ̀dọ́ ń dìgbò wọ́n sọ pé ó yẹ kọ́mọ nàìjíríà wọ́n ti ẹ̀ sílẹ̀ fún arábìnrin yìí torí pé àbájẹ́kẹ́lẹ̀ èdè ó pe ẹ̀dẹ́ rẹ̀ bóyá ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló fẹ́ pè ní kájẹ́ kó wí tẹnu rẹ̀ náà lórí ipa wo ló kó látàrí owó kànjà five hundred and eighty three million tí wọ́n sọ pé wọ́n darí rẹ̀ gbàbí tí kò tọ́ wọn láwọn kí ààrẹ bọ́lá tìǹbù pé ó tiẹ̀ gbìyànjú ó gbé ìgbìmọ̀ kalẹ̀ láti tànáwádìí torí pé lẹ́yìn ìwádìí la tó lè mọ sọ nǹkan wọ́n ní àmọ́ àwọn kan ń bẹ tí ó ṣe pé wọ́n láǹfààní sí iléeṣẹ́ ìròyìn yálà ìwé ìròyìn ni o tàbí rédíò tàbí ta tẹlifíṣàn wípé wọ́n ń lo àǹfààní nílòkulò láti ba iyì ara rẹ̀ jẹ́ lórí àtẹ́gùn tàbí nínú ìròyìn ó sọ ọ́ wípé àwọn èèyàn kan tí wọ́n láǹfààní lẹ́ka ìròyìn yìí wọn ò bá tiẹ̀ ṣe sùúrù náà kí wọ́n ó jẹ́ kí ìwádìí kó parí ná kó ń kàkó tó wá mọ̀ wí gbogbo ntọ́ bá fẹ́ látàrí ti bẹ́tà èdú yìí. ok pé ìbá bẹ́tà. all right ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ̀jẹ̀ atúnrìnrìn àjò ìròyìn ó yá o ojú ìwé kẹsàn punch látúndé dúró gómìnà kano káwọ́ méjèèjì sókè ó ṣe alihamudulilayi ó ní ọlọ́run ó ṣe o àmọ́ ọpẹ́ lọ́wọ́ tinubu tí ọgbà kí ganduje kọ́wọ́ akánámọ́ ńlọ́rùn láti tọwọ́ bọ ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù lójú ń tà wí kọ́ làbámọ̀ wí gómìnà kano òun náà ni okotoro ròyìn rè bí wọ́n ti kọ́ gómìnà ìpínlẹ̀ Kano lásìkò yìí Abba Yusuf òun náà ni ó ti kan sára sí ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ igbákejì ààrẹ Kashim Shettima wípé wọ́n ṣe o tí wọ́n gbà kọ́ta ọyọ òun ó ní bíbẹ̀ ẹ̀kọ́ ń tàwọn ìkọlà àbámọ̀ wí ó ní ìdúpẹ́ òun tó lọ tààrà sọ́dọ̀ ààrẹ àti igbákejì ẹ̀ kò ṣẹ̀yìn bí wọ́n ṣe kọ̀ láti jẹ́ kí alága APC ní Nàìjíríà èyí ń Ganduje kí ọ tọwọ́ bọ̀ wọ́n ní ọ̀fun láti lọ rèé dá sí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù tí kinní ọ̀hún ìbá wá padà mọ́ sẹ́nu rí sápà ọ̀dọ̀ tóun ó ní ìbá jẹ́ pé Tinubu fààyè gba Ganduje nílànà lọ́bì lọ́kòkó tí ń bá a ká láti jẹ́ kí ẹjọ́ yìí kọ́sẹ̀ ń gẹ̀rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó ní bóyá òun ìbá ta lùsùkè nínú ìkéde ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa gómìnà nínú iṣẹ́ mo dúpẹ́ o Fálára mo dúpẹ́ Fájèrò eléyìí tó fi síta lánàá tí í ṣe ọjọ́ àìkú Sunday láti paṣẹ ọ̀gá àgbà lẹ́ka ìlú àti ètò òròyìn fúnlé ìjọba rẹ̀ ní ìpínlẹ̀ Kano Bature Tofa Bature Tofa òun náà ló fi ọwọ́ sí ìròyìn sí àtẹ̀jáde tó di ìròyìn ló kọ gómìnà ó ní àbẹ́ẹ̀rí gbogbo ọ̀nà ni alága gbogbogbò ẹgbẹ́ APC nílẹ̀ yìí National Chairman All Progressives Congress APC títún ṣe gómìnà tó tẹ̀tẹ̀ kúrò lórí àlééfà àjọba nípínlẹ̀ Kánò Abdullahi Ganduje gbogbo ọ̀nà lọ́gbà láti tọwọ́ bọ ètò ìdájọ́ àtìgbẹ́jọ́ ń lójú pàápàá jùlọ láti máa wà kánnámọ́ ààrẹ àti igbákejì ẹ̀ lọ́rùn kí wọ́n ṣàfi tẹsẹ̀ lébọ ọ̀rọ̀ ìdájọ́ àmọ́ tí ààrẹ kọ̀ tí ọba tẹsẹ̀ lébọ ìbáyẹ̀ pé wọ́n ti tẹsẹ̀ lébọ yìí tá òkè ta lòun ìbá ti máa gbé ìgànnà wòran báyìí o bí nǹkan ṣe ń lọ ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí ẹ̀wẹ̀ wípé ńṣe ni ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ yìí Supreme Court ọjọ́ Jímọ̀ tó lọ òun náà ni wọ́n fi àṣẹ àti gbogbo ìlànà òfin ni wọ́n fi dá gómìnà Yusuf padà sáàyè ẹ̀ wípé òun gan lọ́jàwé olúborí ìbò gómìnà tá a dì kọjá nílẹ̀ yìí tí wọ́n sì dín Kánò bákan náà lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 ọdún tó lọ́hùn àmọ́ tó yẹ pé kí ló wọlé sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọ́ pé kò wọlé kò wọlé kò wọlé àmọ́ lérò yìí ó ti padà wọlé ilé ẹjọ́ tó ga jù ó ti sọ̀rọ̀ mo dúpẹ́ o pé Tinubu kò fààyè sílẹ̀ fún ọ̀tá láti yọ̀ mí ìbáyẹ pé ó ti gbọ́rọ̀ sí Ganduje lẹ́nu wọn bá ti fẹsẹ̀ lé wọn bá ti fi yí ìdájọ́ mi wọn bá ti fi yí sígbó ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹsàn-án punch tó rọ̀ yìí. ní òní yìí ni kò di ọ̀la o wọ́n sọ pé ààrẹ Bọ́lá Tinubu àtàwọn gómìnà gómìnà wọ́n ń lọ sí ìlú Òwèrè láti ṣe ìfilọ́lẹ̀ àti ìbúra fún Uzodinma fún sáà kejì ààrẹ Bọ́lá Tinubu àtàwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn mínísítà àti àwọn ọmọ inú ilégbìmọ̀ asòfin àgbà la gbọ́ tí wọ́n sì kọ sínú ìwé ìròyìn báyìí wípé pẹ̀lú àwọn èèkàn ọmọ orílẹ̀‐èdè yìí wọ́n ń lọ sí Òwèrè ní àárọ̀ tòní ọ̀ láti lọ rèé fojú rinjú níbi tí wọ́n ti máa búra fún gómìnà Hope Uzodinma kọmíṣánná fún ètò ìròyìn ní ibẹ̀ Declan Emelumba ló sọ̀rọ̀ náà jáde pé wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀ ń bọ̀ wá síbi ayẹyẹ yìí Emelumba lẹ́yìn tí í ṣe alága ikọ̀ tí ń ṣe ìpolongo fún ti ìbúra fún lónìí yìí òun náà ni ó sọ bẹ́ẹ̀ jáde pé wọ́n tún ní ìrètí pé àwọn gómìnà gómìnà àti àwọn tó ti jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń bọ̀ wá sí ibi àṣeyẹ ọ̀hún gẹ́gẹ́ bí kọmíṣánná ọ̀hún ṣe wí ó nítorí pé ìlú mọ̀ọ́ká èèyàn lọ́mọ ọkùnrin tí ń pè ní Uzodinma yìí mọ̀mọ̀ jẹ́ ó ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbajúgbajà ẹ́ẹ̀rí pé àwọn ọba àlàyé láti bí táwọn èèyàn òròtì wọ́n wá síbi ayẹyẹ ọ̀hún ó kéde wípé ṣe ríru àwọn èèyàn tí wọ́n ń retí níbẹ̀ èyí lọ́fà ọ́ tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá wò ó àwọn elétò ààbò wọn dúró wámúwámú káàkiri ni tó sì jẹ́ pé bí eku kan bá fìrù nàgbá nínàkunà abẹ́yẹ kan bá fò nífòkúfò wé wọn ni lónìí yìí ó ní òun ní léròǹgbọ̀ kan wípé òní yìí yóò dáa fún àṣeyẹ ọ̀hún kódà wọ́n ti fi àtẹ̀jáde kan náà síta láti ilé ìjọba ní Owerri báyìí o mínísítà fún ètò iṣẹ́ òde sẹ́nẹ́tọ̀ David Umahi ó ti ṣe àpèjúwe sáà kejì fún ti Uzodinma tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Imo yìí wípé pẹ̀lú ògo Ọlọ́run ọba yóò tún fi máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mìíṣó fún iṣẹ́ rere èyí tí ó ti ṣe láàrin bíi ọdún mẹ́rin sẹ́yìn ó nínú òun dùn wípé ẹni téèyàn fi máa ń ṣàdúrà fún gómìnà ìní ẹni yìí láàrin ọdún mẹ́rẹ̀ẹ̀rin èyí tí ó ti wà lórí àga ìṣàkóso òun sì kí pé ó kú oríire. ọ̀gá àgbà ológun mẹ́sàn-án ni wọ́n tún ti fẹ̀yìn wọn tì ní nàìjíríà lásìkò yìí o ìròyìn yẹn ń pé tọ́ Ebenezeri ahin náà ni olúwa lọ́ràn yín lọ́wọ́ dé o inú ìwé ìròyìn punch ni mo ti kẹ́fín ìròyìn o ẹ jẹ́ ń wá lọ wo ìròyìn míì ní inú Vanguard tó lórí ohun tó ní ṣe pọ̀ pẹ̀lú ìwà àbàjẹ́ àti ìjẹkújẹ ǹjẹ́ o mẹ́nu bà àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù ìjọ Catholic. rárá mi ò tí ì débẹ̀. ọ̀rẹ́ ẹ jẹ́ àtúnwò eléyìí wọ́n ní àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù àgbà ìjọ Catholic òun náà ni wọ́n tún ti ké tantan síta pé ibi tí wàá bàjẹ́ ń ti Nàìjíríà lọ yìí ọlọ́run já lè bọ́ ń bẹ̀ ni àmì àti àmì ojú ìwé karùn-ún Vanguard ni wọ́n kọ sí àwọn bíṣọ̀bù àgbà ìjọ Catholic àná òde yìí òun náà ni wọ́n panupọ̀ tí wọ́n tún kọminú sí bí ìwà àbàjẹ́ ṣe wá gbilẹ̀ bíi kàsí nǹkan nílẹ̀ wa Nàìjíríà tó sì jẹ́ pé ẹnu náà la fi kùn wà bàjẹ́ bí ìgbà tí àròjùtù sí tó sì jẹ́ pé bí ó ṣe ràn lọ títí ayé àìnípẹ̀kun ó ti ń fara àjọba yìí o ní nàìjíríà àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù yìí ti á rọ ìjọba lẹ́lẹ́kàǹkà àti lónípele ìpele pé ee ee kí wọ́n tètè wá nǹkan ṣe sí mímàdínkù bá ìwà àbàjẹ́ àti àjẹbánu eléyìí tó ti di tá a fi ń kàǹkó kí lórílẹ̀‐èdè nàìjíríà yàtọ̀ sí yìí ẹ̀wẹ̀ àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù yìí sọ bó ṣe ṣe pàtàkì tó kí ìjọba tètè gbájúmọ́ ètò ọrọ̀ ajé kí wọ́n sì mú àdínkù bá ìṣẹ́ àti òṣì eléyìí tí ń ká kòbókòbó ọmọ nàìjíríà ní gbogbo ọ̀nà yìí àwọn bíṣọ̀bù yìí ní ẹ mọ̀ gbọ́ o gbogbo ohun tí wàá ń ṣe nàìjíríà báyìí ní ìsìn kò fẹ́ ló ń kà mọ́ àmọ́ sọ̀rọ̀ pé àwọn kan ń fẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ṣòfò tí wọ́n dẹ̀mí ẹlẹ́mìí légbodò níbì kan àmọ́ sọ̀rọ̀ pé àwọn èèyàn kan ń jí ìyàn gbé pamọ́ wọ́n fi ń ṣètùtù ọlà bẹ́ẹ̀ làwọn kan ń jí ìyàn gbé pamọ́ tí wọ́n fi ń béèrè owó tí ò sí ó ní ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Imo lẹ́nu lọ́lọ́ yìí kí ni ń tọ́ka sí fún wa ààrẹ fún àgbáríjọpọ̀ àjọ àwọn bíṣọ̀bù ìjọ catholic president fún catholic bishops conference of nigeria òjíṣẹ́ ọlọ́run most reverend lucius iwejuru ogoji àwọn náà ni wọ́n sọ̀rọ̀ ló kọ àwọn bíṣọ̀bù akẹgbẹ́ wọn láòkò tí wọ́n ń gbé ìwàásù alágbára amílẹ̀ tì tìtìtìtìtìtì kan kalẹ̀ ní àná èyí ni wọ́n fi ṣe àyájọ́ ọjọ́ ìdúpẹ́ ìdúpẹ́ pàtàkì ọlọ́dọọdún láti fi sọrí ọjọ́ ìrántí àwọn ọmọ ológun tí wọ́n jẹ́ akọni tó ti ṣubú lójú ìjà fún ilẹ̀ wa Nàìjíríà Ògọjì àgbà bíṣọ̀bù yìí ní ìwà àbàjẹ́ ẹ̀fọ́rí burúkú ní mú bá àwa tá a lórí rò ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá wọ̀ gbé sí ayé ní Nàìjíríà public life ó ti á di ntọ́ṣá málámálá fún jẹgúdújẹrá àti ìwà àìlè kóra ẹni ní ìjánu ó ní bí wọ́n ṣe ń wà bàjẹ́ lókè ni ìwà àbàjẹ́ tá à ń wí náà ń bẹ láàrin o bẹ́ẹ̀ náà ní ń bẹ ní alẹ̀ pẹ̀pẹ̀ tí kálukú wà ń fi ìwà àbàjẹ́ ọlọ́mọdé àfòsí ìròyìn yẹn ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní àjá àbalẹ̀. àjá àbalẹ̀ edu consult privacy tún gbé dé oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò utme àti post utme ẹ kú oríire edu consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà ti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò utme àti post utme ní edu consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àti wọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTME ọwọ́ educonsult privacity ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí educonsult privacity ní communication house fast fast junction old ife road Ìbàdàn tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA court àṣì Bódìjà junction àṣì Bàṣọ̀run Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0813 543 0382 educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga yunifásítì lọ́nà tìrọ̀rùn ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtilé ṣùgbọ́n tí òun iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Shrema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílé tí ò ní wàhálà kankan nú ìwọ́sà àti sọ bọ́ ọ bá ṣe ń fẹ́ bó ṣe kọ́ lápá ìṣọ̀lá lérí àdìgún aerodrums alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára lọ́wọ́ Shrema Properties yóò fi ọlọ́kàn balẹ̀ ọ̀ sì bọ́ sọ́wọ́ alágbèédá bọ́ ọ bá sì nílé ńlá ẹ́stéètì tàbí pílàsà tó ṣe kọ́ tán tó kábàámọ̀ tó o bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ pàdékábàní kọ́lé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. iléeṣẹ́ shrema properties gbàṣẹ gbọ̀ǹtẹ̀ wọ́n sun portfolio abilọ́kíá kà sí wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three Shrema Properties ìjọ́lóòótọ́ àtọmọlúàbí. iyọ̀ kékeré àǹfààní ńlá tí eléyìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyọ̀ KK Global Engineering Company tó wà ní MKK multipurpose building agara odò ẹja new garage area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sáà lébù nínú orúkọ wọn àwọn lónìí lẹ estate tó wà ládébáyọ̀ ní local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní sún díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. ó yá sọ wí. omnipotent God. ìbàdàn ṣe é ṣe tán fún alẹ́ orin ìyìn ọpẹ́ àtijọ́ alágbára ẹ gbáradì láti gbé jésù lálùgẹ ní gbàgede liberty òkè àdó nílùú ìbàdàn lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún twenty twenty four bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ títí di òwúrọ̀ ẹ darapọ̀ mọ́ wa láṣálẹ̀ má ní gbàgbé pẹ̀lú àwọn ẹni àmì òróró ọlọ́run àbí tó gbámúṣé mike abdul michael fakoya túnmisọ́lá agbẹ̀bí àti bídẹ̀mí ọláọba oníwàásù ni reverend victor adéyẹmí jẹ́ ká jọ ga a ó pàdé níbẹ̀. Yeah. قل هو الله أحد الله الصمد. Allahu Akbar. ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ẹ̀ la padà sí. lọ́jọ́ Tuesday tó kọjá yìí ní èmi Alhaja Tawakalitu aya Ọládọ̀sù ìyá àdínì ilẹ̀ Ìbàdàn bá ikú àfáàgbà ilẹ̀ Ìbàdàn Alhaji Sheikh Abdulfatai Muili alága. Hmm, àṣelóòótọ́ ni pé adàgbàmọ́kù ọ̀láyé ò ohun abágbélé ayé ṣe ló ṣe pàtàkì tí ìlú máa mú ilẹ̀ Ìbàdàn bàbá wa Abdulgani Abubakar gbọ́tọ̀ ọmọ kékeré gbogbo ẹ̀yin nígọ̀fì máa pátápátá nílẹ̀ ìbàdàn ẹ mà kú ara fẹ́ra kú tà fáàgbà ilẹ̀ ìbàdàn gbogbo ẹ̀yin alásàlátù pátá gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀sìn nílẹ̀ ìbàdàn gbogbo ẹbí alága lókè rẹ̀ mọ̀ ń bàdàn ẹ mà kú ara fẹ́ra kú o. alhaji sheik abdul fatai muili alága ẹ̀ráyé wa àlùjáná onídẹ̀ra lẹ́sìn ń lọ mashallah èmi yáàdínì kalitu awẹni ayaoladosu ni mò ń ṣe firdaus. Mega Cantata 2024! Hey, hey, hey ìyìn tó máa ń kún fún testimony nínú ìjọ CAC Gbaremu Center not by my power iṣẹ́ nípa agbára mi àkórí ti twenty twenty four yìí lọ́jọ́ Friday twenty sixth January látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ di mẹ́fà ìdájí ọjọ́ kejì àìrọ̀mà nínú ìyìn tó ń ta sẹ́sẹ́ láti ru ọlọ́run sókè lórí ìtẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi Adéyínká Aláṣeyọrí Bọ́sẹ̀ Super Ìròwúfà SA Dynamic Ìyanu Olúwa Praise Pastor Fuji pẹ̀lú jíjí choir evangelist Dr. Ayọ̀ Ajẹ́wọlé wòlíì àgbà ní guest minister mẹ́ta. wòlí ọlọ́run aláyé pásítọ̀ sí ọláyà the convener. wọ́n a máa súre nínú ìyìn lọ́jọ́ friday twenty six january twenty twenty four látàgò mẹ́fà ìrọ̀lẹ́ ní mẹ́fà ìdájí ọjọ́ kejì. nínú ìjọ CSC ìbárẹ́mú center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́ falafel òkè àdó ńbàdàn. mega kẹntata twenty twenty four ìpàdé yìí tó máa ń kún fún testimony ó yá o. ọ̀ǹgà ọ̀ǹgà ọ̀ǹgà ọ̀ǹgà. for me. Hunger makes your cooking fun. I happiness, we go fill your belly. Enjoy the taste and aroma. Try the improved on the chicken cube for great chicken taste and aroma. mi ìyanu máa rọ̀ ìyanu máa ṣẹlẹ̀ níbi kọ́ńbọ́ọ̀kì ìsọjí àgbà ìyanu ọlọ́jọ́ méje tó nínánú tí ó wáyé nílé ìjọsìn wa ìyanu ayọ̀ Christ Church aka agora padà tó wà ní twenty three aládé street odòànà kékeré ńlẹ̀ Ìbàdàn ìsọjí bẹ̀rẹ̀ ní pẹrẹu láti January fifteen sí twenty first ọdún tá a wà yí gangan ni pẹ̀lú àkòrí jẹ́ kí àánú Olúwa fọ̀n lórí ilé gbogbo aago márùn-ún rọ̀lẹ́ ní ìsọjí ní gbogbo ọjọ́ àwọn onísọjí tí ìpè wọn nínánú ló ti wà níkàlẹ̀ bí bàbá wa most senior apostle Olúyinká Ọ̀ṣínáwọ̀ his lordship senior superintendent apostle dr ae mamora prophet Adewale Ojo ọmọ májẹ̀mú prophet dr david ọlásùpọ̀ jp prophetess fọlákẹ́ ọlárẹ̀wájú prophet ìtùnú mo òkunlọ́lá reverend Muda sumola senior prophetess fọláṣadé fáwíbẹ̀ àti Mama wa gangan reverend Muda apostle tóyìn ọlátúnjí ti tún ṣe olùgbàlejò àgbà nínú ìjọ ìyanu ayọ̀ christ church àgọ́ ìràpadà máa bọ̀ wá wo iṣẹ́ ìyanu ọlọ́run kí ọlọ́run la ayé rẹ̀ náà kọjá fún rere lọ́dún twenty twenty four tá a wà yìí àánú ọlọ́run ó sì fọhùn lákọ̀tún láyé rẹ̀ tèmi ò ní ṣòro ṣe o tiẹ̀ ń kọ́. ajá balẹ̀. ìròyìn kan tún ní eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn asòfin wa ní Àbújá tó yẹ kí wọ́n wọlé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àmọ́ wọ́n ti sún de ìparí oṣù tí a wà yìí ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti sún ìsinmi wọn ti ìparí oṣù yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sínú ìwé ìròyìn Nigerian Tribune báyìí ilé ìgbìmọ̀ asojúṣòfin ló kéde wípé àwọn ti fi kún ọjọ́ tó yẹ kí àwọn fi ṣe ìsinmi báyìí wọ́n ní dípò January twenty three wọ́n ní àwọn ti sọ di Ah, January thirty báyìí ní ọjọ́ tí àwọn wọlé láti tún bẹ̀rẹ̀ ìjókòó lé ọ̀ ẹ rántí pé ní ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún tí ó kọjá lọ òun náà ni wọ́n kéde pé àwọn ń lọ fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta ní kété tí wọ́n ti jókòó tí ohun wọn sì ṣọ̀kan lórí àbá ètò ìsúná fún ti ọdún 2024 ní báyìí o gẹ́gẹ́ bí tí wọ́n sọ wọ́n ní ó di ọjọ́ tó parí oṣù yìí Eh, ni wọ́n tó bẹ̀rẹ̀ láti tún jókòó aago mọ́kànlá àárọ̀ ni wọ́n sì fi sí wípé kí gbogbo ẹsẹ̀ kókò nínú ìpàdé. Hmm. lójú ìwé kẹfà àti ìkeje ìwé ìròyìn punch fún ti òórọ̀ òní òun náà ni wọ́n kọ sí o níbi tí Fubara ti sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Rivers tí ó ti ṣàlàyé pé òun fẹ́ jẹ́ kí wọ́n máa rántí òun fún re ni àtàwọn iṣẹ́ rere bóun bá ti kó lórí ìṣàkóso torí pé ọba tó jẹ tìlú tòrò orúkọ ò ní í parẹ́ èyí tó sì jẹ náà tí ìlú tún tòrò ń dà kejì òun mọ̀ pé títí ayé lórúkọ ẹ̀ ọmọ wà lórí ahọ́n àwọn aráàlú ó ní láti pàṣẹ bẹ́ẹ̀ òun tòun o ètò ìjọba tí òun ti dáwọ́lé ní ìpínlẹ̀ Rivers báyìí àwọn iṣẹ́ rere tí ọmọ lọ ní rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú òun lòun ó mọ̀ gùn lé láti rí i dájú pé ìgbésí ayé nítumọ̀ ìgbésí ayé ó sánsán fún tara alé tara oko lábẹ́ ìjọba òun ó ní ohun tó nǹkan fẹ́ ni pé káràlú ní ìpínlẹ̀ Rivers kí wọ́n dákun kí wọ́n bá òun fi fọwọ́sowọ́pọ̀ o nínú ìròyìn míì wọ́n ní èyí ni báwọn sọ́jà kan ṣe kọ̀ páwọn ọ̀gbàbẹ̀ mílíọ̀nù méjìlá náírà ni wọ́n bá mú àwọn karambani kan tí ń gbégbó kí i ìròyìn ọ̀hún rèé ẹ jẹ́ nǹkan fetí yín bá ẹ̀yin gan tẹ́tí pọ̀ àwọn ọmọ ológun orílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti mú arákùnrin ẹni ọdún méjìdínlógún eighteen year ni o eighteen year old uh, Michael Àtàndá àti bàbá kan Àdìgún Ọlátúnjí ẹni ọdún méjìdínlọ́gọ́ta fifty eight ni àwọn ti hàn pé wọ́n fẹ́ fi fàyàwọ́ kùkúyè uh, wọ orílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n mú wọn níbi tí wọ́n lòdù igbó kúnnú ọkọ̀ bátákun tí wọ́n sì ń wà á lọ tí wọ́n ń wà á lọ tí wọ́n ń wà á lọ wọ́n fẹ́ gba ọ̀nà balógun wọ ẹnubodè eh, nàìjíríà tó wọlé láti ìpínlẹ̀ ogun ní ìtanilólobó bá kan iléeṣẹ́ ológun la ẹni tí í ṣe ọ̀gá lẹ́ka ìlú koro fún iléeṣẹ́ ológun nàìjíríà ọ̀gágun Onyema Nwachukwu òun náà ló bu ọwọ́ lu àtẹ̀jáde láti jẹ́ kátẹ̀jáde ó dìròyìn tí ń táwa ń kà báyìí sí etí gbọ̀yìn wọ́n ní <laughs> ọ̀ọ́dúnrún two hundred and ninety six raps igbó tí wọ́n ti wé lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n tí wọ́n ti ṣe lọ́jọ́ ni wọ́n kó sínú ọkọ̀ yìí ni wọ́n sì gbá lọ́wọ́ wọ́n nígbà àwọn kọ́kọ́ mú wọn wọ́n ní ṣe ni wọ́n sọ pé ẹ ṣe wá jẹ́jẹ́ ẹ ṣe ẹ̀yin náà ẹ wá já sí ẹ wá já sí ẹ já fún yín twelve million kẹ ṣe bẹ́ẹ̀ ń pẹ́ rí a. wọ́n bá ná. wọ́n ti àwọn wọ́n sọ pé wọ́n ná o. ok ẹ ó ti á fún yín twelve million kẹ gbójúmbà bẹ́ẹ̀ ń pẹ́ mú a bẹ́ẹ̀ ń pẹ́ rí a. wọ́n ní làwọn eléyìí ni ìyá ẹ ti ṣèrìn àtijọ́ tẹ ẹ ti ń ṣe léyìn o ẹ̀yìn ṣèrìn lónìí làwọn ológun bá palẹ̀ wọn mọ́ àwọn ti gbó tọkọ̀ téèyàn ó di iwájú òfin ìròyìn ẹ ń pé wàá o ojú ìwé ìkẹjọ ìwé ìròyìn punch fún ti ọ̀rọ̀ òní tó ìròyìn tó ní ṣe pẹ̀lú oògùn olóró àti àwọn nǹkan múmu múmu tí mo sojú àwọn ọ̀dọ́ ní báyìí báyìí. nǹkan múmu búkú búkú torí mo bá ń sọ pé nǹkan múmu nǹkan múmu búkú búkú nǹkan ẹlẹ́rìn dòdò múmu náà ni o àbí nǹkan bú múmu. ọ̀dà àjọ NDLEA náà ni wọ́n ti yabo iléeṣẹ́ tí ń pọ̀nkan kú pọ̀nkan nílùú <laughs> Ìbàdàn kódà wọ́n ní àwọn oògùn olóró èyí tí wọ́n pè ní Canadian loud eh, eh. wọ́n ní tó loud gan-an wọ́n ní wọ́n bá ń bẹ̀ tí wọ́n ti di lọ́bàrá lọ́bàrá kalẹ̀ báyìí kódà àwọn nǹkan míì tí wọ́n sọ pé wọ́n ń gbé lọ sí ìlú Italo àti ní United Kingdom gbogbo ẹ̀ iná ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ níbẹ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú àjọ NDLEA ní ọjọ́ Alámísì tí ó kọjá lọ òun náà ni wọ́n sí gàngán bo iléeṣẹ́ kan tí ń ṣe àbúrò nǹkan olóró fún mímu ní ilẹ̀ Ìbàdàn e tí í ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí wọ́n sọ pé igbó àti àwọn nǹkan olóró míì ní wọ́n bá ń bẹ̀ tó fi kan tramadol àti loud rọ́fínà ọkọ̀ kókó àwọn ọmọ náà ni wọ́n dà mọ̀ wọ́n kọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní wọ́n ti gbé lẹ́ǹkẹ́gì ńláńlá bíi fifty litre fifty litre ni wọ́n ti rọ́ skúùsì ni wọ́n pè é wọ́n ní inú iléeṣẹ́ ọ̀hún ẹ oríṣiríṣi nǹkan náà ni wọ́n ọ̀hún tí wọ́n ti pọ̀ papọ̀ apọ̀ ńbẹ̀ ti pé mọ́ gbèlúwe ni tọ́ ọba ti gbèlúwe báyìí kánkànkán ló ń tọ̀ wọ́n máa ṣe gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí NDLA tó fi síta látọ̀dọ̀ Fẹ́mi bàbá Fẹ́mi wọ́n ní àwọn èyí tí wọ́n rò pé àwọn gbọ́n àbáwọn mọ̀ ọ́n gọ̀ òkété bórù mọ́ wọn lọ́wọ́ hmm. nínú iléeṣẹ́ skúṣì ọ̀hún tí wọ́n sọ pé arákùnrin kan ti ń jẹ́ di méjì ni ó ti ń pọn ìpọn kúpọn ìpapọ̀ mọ́ra wọn ní agbègbè mọ́níyà nílùú Ìbàdàn ládùúgbò yín. ayọ̀ <laughs> eh, ok mo gbà eh, mọ́níyà kò gbé. <laughs> mọ́níyà ò jẹun ṣáìdì mẹ́wàá. ok wọ́n ní àwọn òṣìṣẹ́ NDLEA yìí ni wọ́n tó rí àwọn ẹrù míì tí wọ́n dì kalẹ̀ jẹ́ pé kìkìdá ògùn olóró ni tí wọ́n sì dàmọ̀ ní àwọn orúkọ tí wọ́n pè kánú ìwé ìròyìn láàárọ̀ yìí òbítíbitì àwọn nǹkan míì ni wọ́n tún ní wọ́n rí léyìí tí wọ́n gbé ní agbègbè oníkan ní Lagos Island ní Èkó wọ́n ní tí wọ́n ń gbé lọ sí ilẹ̀ òkèrè wọ́n ní arákùnrin kan ẹni ọdún méjìléní ogójì tí ń jẹ́ Taofik ni wọ́n bá ní ọwọ́ rẹ̀ báyìí bàbá Fẹ́mi ló ṣe àlàyé pé iṣẹ́ rí mímú tí wọ́n mú Taofik yìí àti gbígbẹ́sẹ̀ lé àwọn nǹkan tó ti dì ní dìkudì kalẹ̀ yìí tí wọ́n ń gbé lọ sí ilẹ̀ òkèrè wọ́n ní àwọn kan lọ́tà àwọn lólobó pé ẹ ẹ tètè dìde àwọn ọmọ yìí ọmọ mọ̀ bá nǹkan jẹ́ pẹ̀lú tí wọ́n ń kó jọ tí wọ́n gbé lọ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed ní Èkó yìí sẹ́ẹ̀rì oríṣiríṣi àwọn nǹkan míì ní àtún kọ́ bì èmi ò lè mọ̀ ọ́n pé nígbà èèyàn ọ̀bá mọ̀ mu àwọn tó mọ̀ mu wọ́n mọ̀ kíní ọ̀hún pé ìròyìn ibú ni o torí pé iléeṣẹ́ ti ń pọ̀npọ̀n kú pọ̀n ti ń pọn àwọn àbúrò ìmukúmu sí fún síkún àwọn ọ̀dọ́ wọ́n ní àṣírí wọn ti ń túbọ̀. ara tí wọ́n ń gbé luwe tí yóò mọ̀ gbọ́ ìgboro ti dàrú ara àwọn tí múgboro dàrú náà ni eléyìí. ara tí láàárọ̀ yìí mò ń bọ̀ ní ẹni ọlọ́kadà kan lọ níwájú mi hmm. ó sì mú fóònù ní sì ń pè bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ ń fi sọ́tún <laughs> èmi wà ń dún wà ń dún ariwo yàwó lẹ́ ń paná ariwo yàwó lẹ́ ń paná o ti gbé o ti gbé nǹkan luwe o ti gbé nǹkan luwe o ti jọjà. ìtìjẹ wọn máa ṣe bí ó ṣe ń ṣe mi. mọ ṣàánú wa ah. mọmọ sọ ìran àwọn ọ̀dọ́ ìdí ìran àwọn Pablo Escobar Ọlọ́run kò ṣàánú. owó ni Pablo Escobar. Ah, ọ̀rọ̀ pọ̀ ń bẹ ah. ó ti yá lọ tajà lónìí òde yìí à ń fàsìkò yìí ṣèrántí ọdún karùn eléyìí tí màmá wa màmá màmá wa chief mrs margaret n adéwùmí ọ̀gẹ́fọ̀n ẹni tó filé ayé yìí sílẹ̀ wípé ó dìgbà òṣè màmá wa onínúure abiyamọ tòótọ́ màmá tá a fi yangàn láwùjọ bá a ṣe ń ṣèrántí ọdún karùn-ún lónìí à ń gbàládùra kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó túbọ̀ máa dúró ti gbogbo mọ̀lẹ́bí gbogbo ìwà rere tí màmá fi kọ́ àwọn ọmọ nígbà ayé wọn ó sì ń jẹ́ atọ́nà fún gbogbo ọmọ títí láì la máa ṣèrántí yín o màmá wa chief mrs margaret adéwùmí ọ̀gẹ̀fọ̀n olùkéde festus babájídé adéwùmí ọ̀gẹ̀fọ̀n àti Stephen Adédayọ̀ Adéwùmí Ọ̀gẹ̀fọ̀n lórúkọ gbogbo ẹbí. Ah, ọlọ́run ọlọ́run ọlọ́run ó kọ́ ẹ̀bínú. má bínú o all right ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ni mo tún já sí báyìí o bẹ́ẹ̀ bá ń béèrè pé bo la tún já sí ojú ìwé kẹwàá Vanguard la tún já sí àjọ EFCC nínú ìròyìn mi wọ́n ó tún ìwé sí nbí n tí wọ́n rò pé ó ti kúre gbèrègbè ní ìpínlẹ̀ Rivers wọ́n ní àṣẹ ìyàn ogún ọdún tí ń padà jóni lọ́wọ́ ní fẹlifẹli ni àbàtẹ ọgọ́rùn-ún bílíọ̀nù náírà hundred billion naira one hundred billion naira tí wọ́n fẹ̀sùn ìlú ní pọ́npọ́ rẹ̀ tí wọ́n fi kan Peter Odili wọ́n ní ẹ rántí Peter Peter Odili wọ́n ní ngbà tí <laughs> kíni pọ́lẹ́rìn wọ́n ní ngbà tí àwọn èèyàn ń béèrè pé kí ló dé ṣé bí Peter Odili bó ti mórílé ilé ẹjọ́ nígbà kan àgbà kan nígbà kan àgbà kan lọ́dún kan báyìí tó lọ rèé béèrè fún àṣẹ ewé oríjìn ló ní kẹ́ fi jì mí ẹ má jẹ́ kí wọ́n bí mí ní nǹkan kan láéláé títí ìpè ó fi dún èèbó rẹ̀ nínú òfin ni perpetual injunction ẹ má pè mí jẹ́jọ́ kankan mọ́ láyé kẹ́ má sì bí mí ní owó kankan mọ́ wọ́n ní àwọn èèyàn ń béèrè pé ńgbà nǹkan bá ti ní perpetual injunction kò yẹ ká ẹ tún pé kí ẹ tún bí ní nǹkan kan lórí hundred billion naira wọ́n lájọ EFCC pé rárá o àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí ní tuntun kò sí ti jẹ́ perpetual something of ní ọ̀dọ̀ ti àwọn lásìkò yìí o ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí ta gan ni Peter Odili yìí Peter Odili yìí jẹ́ gómìnà lásìkò tí ààrẹ nàìjíríà ń gbà kan olúṣẹ́gun ọbásanjọ́ tó ń ṣèjọba ṣe é tún rántí ṣe é tún gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé ńgbà tí peter odili tí ó ń ṣe ìjọba gẹ́gẹ́ bí gómìnà ní rivers lọ́wọ́ ló sọ pé òun tún fẹ́ di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó wá tíkẹ́ẹ̀tì láti di ààrẹ nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp wọ́n nígbà wọn wà ń kọ́ ọmọ òye jọ lọ́tún lọ́sì àwọn ọmọ òye àwọn aspirant ti ń kó wọn jọ ni olóyè olúṣẹ́gun ọbásanjọ́ bá ní pé sọ pé ah, peter odili ò ní lè jà fún tíkẹ́ẹ̀tì yìí torí pé àwọn ẹ̀sùn burúkú burúkú burúkú ẹ̀sùn gbígbéwó tí wọ́n fi kọ́ ọ ní gògóńgò kò ní jẹ́ kí ọ láǹfààní àti tíkẹ́ẹ̀tì wọn níbi tó ti ta lùsùkè tí ò rí tíkẹ́ẹ̀tì gbà nìyẹn ìròyìn yẹn ni pé ah ah wọ́n ti wú ìtàn o ojú ìwé kejìlá Vanguard fún tòórọ yìí. alright abala òṣèlú gangan náà ni a wà yìí lórí ètò wa àjá àbálẹ̀ ìròyìn ní ìpínlẹ̀ Edo ó dàbí pé ìgbìmọ̀ àwọn àgbààgbà wọn ó jókòó ṣèpàdé pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ du ipò gómìnà nínú ìbò tí ń bọ̀ ńbẹ̀ lọ́dún tá a wà yìí bí wọ́n ṣe ń gbáradì láti ṣe ìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Edo láti fa ọmọ òye jáde ìgbìmọ̀ àwọn àgbààgbà ìgbìmọ̀ amúṣẹ́yá inú ẹgbẹ́ ọ̀hún wọ́n ti fi ìpàdé sí òní nílùú àbújá ẹnìkan tó bá ìwé ìròyìn Nigerian Tribune jọ ní gbólóhùn papọ̀ ni ló sọ pé ìjókòó wọn lónìí láti lè fi ẹnu jó ẹnu ọ̀rọ̀ jóná ni bí kò sì ní sí wàhálà kankan tó lè jẹ́ kí òde ọ̀ dàrú fún ẹgbẹ́ òṣèlú APC nínú ìbò èyí tí ń bọ̀ yìí àwọn bíi mẹ́rìndínlọ́gbọ̀n ilẹ̀ àwọn tí wọ́n sọ pé ó wù àwọn o táwọn fẹ́ bọ́ sí ipò gómìnà ní ìpínlẹ̀ Edo àmọ́ díẹ̀ ló ti lọ́ọ́ rí gba fọ́ọ̀mù láti díje gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú wọn láti rí Prince Kashim Afegbua Professor Oseremie Osunbo Dr. Ernest Umakie Dr. Dennis Idahosa Senator Monday Okpebolo àti Honourable Amero Sunday Dekeri Honourable Prince Clem Ikanade Agba àti àwọn tó kù náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo tó sì ti jẹ́ sẹ́nẹ́tọ̀ tí ó ń sojú ìpínlẹ̀ Ẹ̀dó lẹ́gbọ̀n asòfin àgbà làbújá Adams Oshiomhole ó sọ pé ìpàdé ọ̀hún lónìí ni àwọn ọjọ́ jókòó táwọn nìgbólóhùn pẹ̀lú àwọn tó jẹ́ olùdíje nínú wọn náà láti rí àwọn tó jẹ́ àgbààgbà láti ìjọba àbílẹ̀ méjèèjìdínlógún tó wà ní ìpínlẹ̀ Ẹ̀dó ẹnìkan tó jẹ́ ìkàn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló ṣòfófó fóníròyìn wípé iṣẹ́ rí ti ń bẹ nínú ìròyìn tí wọ́n fẹ́ jókòó lónìí ni pé kí wọ́n fẹnukò fún ẹyọ ẹnìkan ṣoṣo consensus candidate sẹ́wọ̀n á gbọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ jáde yìí ẹnìkan ti takò lára àwọn tó ń díje pé kò sí ń tọ́jọ́ o wọ́n mọ̀ gbé yẹn wá fún àwọn tó pé ní tí sẹ́nẹ́tọ̀ Oshiomhole tó bá wọn jókòó pàdé lé lórí ni pé bí ò sí ní sí dàrúdàpọ̀ kankan kò bá wọn sọ consensus o torí náà ẹ mọ̀ gbé yẹn wá o. Hmm kànáńjàngbà aláṣẹ kùnmọ̀ làwọn lẹ́kítọ́rà nàìjíríà láwọn fásitì bí ẹrú ni wọ́n ṣe ń ṣe àwọn akẹ́kọ̀ọ́ bí ìgbà tó jẹ́ pé wọn ò já mọ́ nǹkan kan ìròyìn yẹn pé ta ló sọ ta la sọ sí kí ló dé tá a fi sọ ń bo la sì ti sọ ojú ìwé kẹwàá Vanguard fún ti ọ̀rọ̀ òní ni a sọ sí o ẹni tó sọ ni kẹ́ ẹ tẹ́tí gbọ́ ẹni tí ṣe gíwá fásitì Àbújá VCU ní Àbújá ti sọ̀rọ̀ pé aláṣẹ kùnmọ̀ kanjú ko òun lọ̀pọ̀ àwọn lecturers àwọn olùkọ́ àgbà láwọn fásitì nàìjíríà bí wọ́n sì ṣe mẹ́ẹ̀ hùwà sí àwọn akẹ́kọ̀ọ́ wọn bí ìgbà tí ọlọ́run ń bá wa sọ̀rọ̀ àbí tí ọlọ́run tó ń pàṣẹ fún wa ni tá a sì gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ẹni tí ṣe gíwá fásitì àbújá vice chancellor university of abuja ọ̀jọ̀gbọ́n abdulrasheed naala naala náà ló na ànálẹ̀ gbólóhùn sójú ìwé kẹwàá vanga tí mò ń kà yìí pé ẹ lọ sí ọ̀pọ̀ àwọn fásitì orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ wò bí àwọn olùkọ́ àgbà àwọn lecturers ẹ wo bí wọ́n ṣe sọra wọn di Báṣọ̀run Gáà kalẹ̀ sínú ọgbà ìkẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe ń ṣe àwọn akẹ́kọ̀ọ́ bíi aṣọ ọ̀nulẹ̀ àti ẹrú tákẹ́kọ̀ọ́ ọ̀jámọ̀ nǹkan nínú gbàgede ilé ẹ̀kọ́ lọ́pọ̀ àwọn olùkọ́ àgbà ni wọ́n ń ṣe wọ́n ó ní wọ́n wá sọ̀rọ̀ àwọn di kànrànjàngbọ́n aláṣẹ ẹkùnmọ̀ dictators sí àwọn akẹ́kọ̀ọ́ lọ́rùn ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ akẹ́kọ̀ọ́ ló yẹ kó wà ní ipò kọ́ítọ́mà bíi oníbàárà sí lecturer tó fẹ́ ta nǹkan ìwọ́ wá gbàmọ̀ ìwọ́ wá ra ìmọ̀ ó ṣe àdógún káwá di dictator síra ẹni ní ọrùn bàbá yìí sọ̀rọ̀ ó ní tọ́fàánù o tó fi jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà tó yẹ kí wọ́n lo ìmọ̀ àti ọgbọ́n àti òye tẹ́lẹ̀dá fún wọn láti fi gbé nàìjíríà débi ògo wọn ò lè ṣe bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀ àwọn dictators ti ń pera wọn ní lecturers wọ́n ti pa ọgbọ́n mọ́ wọn nínú nípa kí wọ́n máa kó wọn lẹ́rú bí ìgbà tó jẹ́ pé fásitì àtàwọn ilé ẹ̀kọ́ gíga yẹ kó jẹ́ ọgbà ìkónilẹ́rú bàbá yìí sọ̀rọ̀ ó ní ẹ wò ẹ wà mọ́ pé ẹ̀ ń wá fásitì kan nínú nàìjíríà tẹ́ ẹ fẹ́ gbé kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú fásitì ní Europe ilẹ̀ aláwọ̀ funfun àbí ẹ fẹ́ fi kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú fásitì kan ní Amẹ́ríkà kò lè jọ ọ́ nítorí pé ìgbìnlọ̀ká ń tọ́ ọ bá gbìn òun náà lọ́ọ̀ká ìròyìn yẹn ni pé a díẹ̀díẹ̀ o ojú ìwé kẹwàá Vanguard fún tòní. kò ní dáa káka ìròyìn ajá balẹ̀ lákòókò tá a wà yìí ká mọ̀ sọ nípa ti AFCON èyí tí ó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ hmm. nílẹ̀ adúláwọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́ẹ̀rí akọ́nimọ̀ọ́gbá fún Super Eagles wa Pesero ó sọ pé lọ́wọ́ ọlọ́run làwọn wá wà báyìí o pẹ̀lú nǹkan táwọn fi bẹ̀rẹ̀ yìí ó ní àwọn fi gbogbo nǹkan àwọn fi lé ọlọ́run ọba lọ́wọ́ wọ́n ní í ṣe ní sọ̀rọ̀ bíi wòlíì ọlọ́run nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wà lẹ́nu ò pé eyín ò wá bẹ́ẹ̀ ni o ṣe wá rìn dókù àtúnfilé ọwọ́ ọlọ́run ọba ni ẹni tí wọ́n ṣe akọ́nimọ̀gbà wọn ní Ivory Coast bank Côte d'Ivoire Jean-Louis Gazette ó ní yes ọkàn òun balẹ̀ o ṣé ti Nàìjíríà ọgbà náà ni ọgbà wọn àti mọ̀bí tá a gbà yọ sí nàìjíríà tó ó dìgbà náà lọ. ẹni tó bá fojú àná òru ẹbọra ọbọlá sọ. ìwọ lọ bá ọba super eagles wí. bẹ́ẹ̀ ni mò ń wí ló kọ super eagles ẹ má lọ rò pé n ta gbá lánàá mm. látùntún gba bàbá gba Côte d'Ivoire bàbá eh. wọn gbá o àmọ́ ọ̀rẹ́ wa fẹsẹ̀ rọ̀ tí ó eh. sọ wípé ọwọ́ ọlọ́run ni àwa wà sí àwọn tá a bá gbá ládé ọwọ́ ta làwọn wà. ọwọ́ ọlọ́run ni gbogbo àjọ wa bígbọ́ ọwọ́ ọlọ́run ni gbogbo àjọ wa kódé bá tá a gbá ní bọ́ọ̀tún là nǹkan ọwọ́ ta làwọn wà. God of football nígbọ́. god of football. <laughs> Oh, eh, god of football ní káyà àgbàdúrà sí. wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ìfẹsẹ̀kẹsẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tí eh, nàìjíríà àti equatorial guinea tí a gbá ní àná. wọ́n ní ọ̀pọ̀ ọmọ nàìjíríà kẹnu sókè ní ọ́pọ̀lọ́gì eyín sára ọ̀símẹ̀ wọ́n ní ọ̀símẹ̀ ṣe eh, nílànà tó mẹ́rí pọ̀ ní àná torí pé ọ̀pọ̀ àwọn tó yẹ kó ju àwọn kábàkóbà wọ́n ní àgbádànù bí àfiṣe ni wọ́n ní ọ̀pọ̀ àwọn ààyè tó yẹ kí ó sì jẹ́ kí nàìjíríà ká fa ọkọ yọ ká sì tún ṣe dáadáa lánàá o wọ́n ní ṣe ló fa àwọn ààyè òun ló fi ṣòfò àtàwọn àǹfààní òun ló fi gbági o kódà yóbò ní ẹ fọkàn balẹ̀ yóbò ní a àti mọ́ muzobo ká tó mọ̀ wípé ikọ̀ super eagles àwọn ẹ̀mọ́ ìṣẹ̀ràn rírọ̀ níwájú àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ ó ní ẹ lọ kọ́ọ́lẹ̀ ó ní ikọ̀ super eagles wọ́n jọ yín lójú ní ìdíje tí wọ́n tún gbá láìpẹ́. ìjọnilójú náà làwọn àrùn ti ó sì pé méjì. ìjọnilójú gan-an ló ìjọnilójú pé méjì. <laughs> bẹ́ẹ̀ ni táwọn wo máa jọ ẹ lójú. Ah! èwo nú ẹ̀. òótọ́ sì ni o ìjọnilójú dáadáa ni là ń retí látọ̀dọ̀ super eagles ní orílẹ̀-èdè ah, ah, Côte d'Ivoire tí wọ́n wà. àdúrà ni kí. ẹ jẹ́ káwọ́ dìde lórí ìròyìn àjàbalẹ̀ ayọ̀ ọ̀dà àyókù fún mayor brown ní mm-hmm. situation room àmọ́ tí mèyàn bá bọ̀ ní situation room. tọ ọ̀rọ̀ ìlú náà ni eh, ọ̀rọ̀ ìlú náà ni nínú ó ti tòrò bí ohun gbogbo ó ti tòbàtúṣe tọ nàìjíríà ò ní bàjẹ́ àṣàtúngbàdúrà náà ni hmm. ìpínlẹ̀ ọ̀yọ́ náà ò sì ní í dàrú hmm. ta ni ẹ̀ ń gbé bọ̀ kí lẹ fẹ́ mú sọ mèyọ́ mèmè. gbogbo bó ṣe ń lọ lọ́rọ̀ ẹjọ́ appeal court. ok tonibode ok aprim ok ẹ sọ̀rọ̀ kano ẹ sọ̀rọ̀ Supreme Court ok ọyà ìtẹ́tílẹ́kọ̀ ẹ tún mi ti bọ̀ra bí aṣọ kí ẹ jẹ́ àníṣó ní situation room Adébáyọ̀ Fálékè kàkà kí Olódùmarè tí ń fìgbà gbogbo fan rere sí ti ayé ló kọ tèmi ẹ mọ̀ sí dáadáa o ẹ wá rí pé ń járí sí tiẹ̀ pamọ́ wọn padà léèrè ìjọ tí ó bá wúlò náà ni ọ̀dà ẹ mọ̀ ṣe nǹkan tí ọ̀dà abilé ta ṣe ẹ̀ wà súnmọ́ tó burú ju ti ọ̀dà lọ èmi ń tèmi o n ò ní ṣe ní tí ó bò kọ bàbá tèmi jẹ́ o tìyín ní tòótọ́ Abọ́ládé ọmọ sàlámì gan lèmi ṣe. ajá balẹ̀ ajá balẹ̀. Hey, that's why you came this early morning. I even thought you were flashing when I saw your call. Flash, K. Hmm, I have upgraded, oh, and this time I'll be the one to spoil you. So get ready. Eh, wait. Don't tell me better thing has landed. Yes, so oh. Zenith Better Life promo is back with season three, and I just won a 150k gift card. Hooray! That's right. Zenith Bank is giving away gifts worth 150,000 naira each to 20 lucky customers every two weeks in the Zenith Zenith Better Life promo season 3. To qualify, simply open a Zenith bank account and maintain a minimum of 5,000 naira. Request and collect a physical or virtual Zenith bank debit card. Then download and register on the Zenith mobile app or register for star 960 hash easy banking. This promo runs from June 1st, 2023 to May 31st, 2024 and is open to new and existing account holders. Terms and conditions apply. Zenith Bank in your best interest.

dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke. ìyẹlẹ. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM. Ibadan. Professionalism nurtured by experience.